karùn-ún oṣù òkè nínú òǹkà oṣù ojú ọ̀run ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin dín ní ogójì asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. tó pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú nínú àlàyé nínú àwọn àyà alákọ̀ọ́yé ní sọ́tò kọ̀rọ̀ àyà tí a bọ̀rọ̀ dé gẹ́gẹ́ bí ṣe fi wá nínú jùmọ̀ àtọ́ bá parí oṣù òkè aya ta dé òun náà ní aya ogójì ó lé méjì àti ogójì ó lé mẹ́ta àwọn ni akàkẹ́yìn bí tọ́lọ́wọ́n ọba àlejò aláàbísọ yìí pé wala talbisu a'udhu billahi minash shaitani rajim wala talbisu al-haqqa bil-batil wa taktumu al-haqqa wa antum ta'lamun wa aqimu as-salata wa atu az-zakata warka'u ma'a ar-raki'in. أعوذ بالله من الشيطان الرجيم ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون آي آي أنكم nípa dídà òdodo rú ipa òdodo mọ́ ọlọ́run ọba ń kọ̀ fún àwọn yẹ̀húdí nípa ohun tí wọ́n máa ń mú ọmọ sí níbi dídà òdodo pọ̀ mọ́ bàjẹ́ àti ríro òdodo pọ̀mọ́rọ́ àti bí wọ́n ti wá máa fi ìbàjẹ́ hàn ọlọ́run ní la talbisul ẹ̀mí ìdá òdodo pọ̀ mọ́ bàjẹ́ kẹwàá máa pa òdodo mọ́ wa tẹ́yìn náà sì mọ̀ ọ̀dà ọlọ́run kọ̀ fún wọn nípa nǹkan méjì yìí lẹ́ẹ̀kan náà pa wọn pé kí wọ́n fi òdodo hàn kí wọ́n là á àfàwàdọ̀ hajj rahimahullah látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní wala talbisul haqqa bil batili ìtumọ̀ rẹ̀ ní pé ẹ má ro òdodo pọ̀ mọ́rọ́ àfọwọ́ àkọ́tà dání ẹ̀mí ìdá ẹ̀sìn jù ẹ má dà á mọ́ yó ẹ má dà á yó pọ̀ mọ́ ìsìláàmù kọjọ́ra wọn wàá ń tún tàlẹ́mù sẹ́yìn náà ẹ̀dẹ́sì mọ̀ wípé ẹ̀sìn ọlọ́run gangan ní islam gẹ́gẹ́ bó ti wà nù àyà yìí pé inna ad-dina 'inda Allahi al-islam dádájú ẹ̀sìn ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ sí ìka ṣoṣo tọ́lọ́run máa gbà òun náà ní islam nínú àyà mi ní suratul Ma'idah abẹ ní sura yẹn náà suratu Al uh, Imran tọ́lọ́run ni wa man yabtaghi ghayra al-islami dinan fọlá yóò kó balami gbó fàwọn àmì àkẹrọtì minal khasirin kí ẹni tó bá tún wá nǹkan míì tó yàtọ̀ sí islam lẹ́sìn ọlọ́run láàánú gbà lọ́wọ́ ẹ̀ tó bá wá di níjọ́ ìgbìndà àlùkìyàmọ̀ ẹnìyẹn máa pàdánù ẹ̀rí ẹ̀sìn ọlọ́run òun náà ni ẹ̀sìn islam àti wípé àlìyẹ̀hòdì ya ẹ̀sìn jù wọ̀nẹ̀sìrànì ya àtẹ̀sìn àwọn ọkùnrin yó àdádálẹ̀ nìyẹn ń tiẹ̀ kò wá látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni wọ́n ti gbẹ̀gbẹ̀ alátọ̀dọ̀ afáwọn alhassan albasri rahimahullah irú ọ̀rọ̀ yìí muhammad bin ishaq wọ́n ní ẹni ẹgbẹ́ àwọn alátọ̀dọ̀ abdullahi bin abbasi wọ́n ní wọ́n tẹ́sítọ̀ mọ́ ìlhàkọ́ wa antum ta'lamun ìtumọ̀ rẹ̀ ni wípé ẹ̀mí ìfipamọ́ ihun ń bẹ lọ́dọ̀ yín nínú mọ̀tẹ́ nímọ̀ nípa ìránṣẹ́ mi àti ihun tó mú wá. sẹ́yìn náà sì rí kí wọ́n ṣàkọọ́lẹ̀ rẹ̀ nínú ohun tó yẹ yín àwọn tíra ti ń bẹ lọ́wọ́ yín Ibn Kathir rahimahullah wọ́n ní ó sì ṣẹ̀tọ́ an yakuna al-ma'na kọjá ìyẹn ni wípé ẹ̀yin náà mọ ohun tó wà nínú ṣèṣì yẹn min ad-darar nínú ìnira tó tóbi fáwọn èèyàn níbi sísun wọn lọ́nà ìlànà ìsìn wọn lọ́nà tó ṣe pé ìsinmi lọ́nà yẹn wọ́n máa máa sìn wọ́n lọ́nù náà ni. ìlà ànsálẹ̀kù mọ́tòbòdúnà hùlẹ́hùn mínàl báwíl pẹ̀lú wípé wọ́n á máa rin oúnjẹ fi hàn wọ́n nù bàjẹ́ yẹn wọ́n á máa rìn nìyẹn èyí tá a ti rò pọ̀ mọ́dodo lè tọrọ wíjú hu àléhìm ẹ fi dàrú mọ́ ọ lọ́wọ́ wàlbáyán wàlẹ̀ ẹ̀dá wàásùhù alìkìsmán ká sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ òdìkejì rẹ̀ náà ní kéèyàn pa ọ̀rọ̀ mọ́ àti kéèyàn da òdodo pọ̀ mọ́ ìbàjẹ́ ọlọ́run wa ni wàá kí mo sọ láàtà wà á tún zákàtà wà á ká wọn mọ́ àrùrọ̀ kẹrin. wàá kí mo sọ láàtà wà á tún zákàtà wà á ká wọn mọ́ àrùrọ̀ kẹrin. afọwọ́ mọ̀kọ́tìl wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ̀tọ̀ yìí pé wàá kí mo sọ láàtà wọ́n ń sọ fáwọn ẹni tí wọ́n fún tíra ọlọ́run pa wọ́n láṣẹ yìí pé àwọn tán ní tíra. kí wọ́n kírun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam bákan náà kọ́ yọ zaka kí wọ́n fẹ́ fà ànábì sallallahu alaihi wasallam tí ní wárùkà àwọn ọmọ àrùrọ̀ kìíní náà fún tíra kọ̀kọ̀rọ̀ àwọn tó kọ̀kọ̀rọ̀ ẹ kírun àwọn tó ń kírun àwọn ẹ wà pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo nínú èyí tó fi ń da jù nínú iṣẹ́ wọn èyí tó dẹ̀ fi ń jẹ́ sáàjù nínú iṣẹ́ wọn tó pé jù nínú iṣẹ́ wọn náà nírun gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé kò sí yàtọ̀ láàrin mùsùlùmí àti bọ́gìbọ̀pẹ̀ ẹ̀rí kọ́ wa nù hadithi wípé nǹkan tá a lè sọ pé wà níyàtọ̀ bẹ́ẹ̀ náà lè kó firi wọ́n ṣíríkì ọ̀hún náà ní kí ni ọ́ tẹ́ríkà sọ́lá inna bayna ar-rajuli ń bẹ láàrin èèyàn wal-kufr wash-shirk láàrin èèyàn ṣẹbọ sáì nígbàgbọ́ tẹríkà sọlá kó fi irun tì ní téèyàn bá ti kírun báyìí kàlá ó ti di kèfèrí nìyẹn lọ́lọ́run ti ń sọ fún àwọn tó fún tíra yìí pé ẹ̀yin náà ẹ ṣe báwọn onígbàgbọ́ òdodo ṣe ń ṣe iṣẹ́ dàbí mọ̀ yẹn fún onígbàgbọ́ òdodo ni wọ́n ní kọ́ máa kírun nínú àwọn òròyìn tó pọ̀ táwọn àfáà ti ń rò táwọn ìfọ onígbàgbọ́ òdodo lẹ́nu ìyẹ̀wò ni ká máa kírun ẹ̀rìkí ńgbà tó ọlọ́run ròyìn àwọn onígbàgbọ́ òdodo ọlọ́run ní kọ́dí aflahal mu'minun àwọn tí wọ́n nígbàgbọ́ wọ́n ti jèrè alladhina hum fi salatihim khashi'un àwọn ẹni tó ṣe wípé ìrun wọn wọn máa kọ́ mi inú ọlọ́run ọba bẹ́ẹ̀ obìnrin ẹgbẹ́ ohun táàbí mọ̀ wípé onígbàgbọ́ so nípa bẹ́ẹ̀ ọlọ́run wa sọ fún àwọn tó ní tíra àwọn tá a fún tíra yìí pé ẹ̀rù káwọn máa rọ̀ kẹ́yìn ẹ wà pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo nínú èyí tó fi ń da jù nínú iṣẹ́ wọn tí wọ́n máa ń ṣe àti èyí fi ń jẹ́ ṣáàjù nínú iṣẹ́ wọn tó máa ń ṣe èyí tó wá fi ń pé jù nínú iṣẹ́ wọn yẹn tó máa ń ṣe òun nírú ló fi pé àyà tá a kà yìí a sọ fún ala wujubil jamaa ife irun jamaa dandan ni ife nazala biha ayatun ha aya qur'ani sọ̀kalẹ̀ lórí kakirun ní jamaa tọ́ba ní kẹsà wọ aya yẹn òun náà ní aya tá a débẹ̀ tó fi wàrúkàrún máa rọ̀ kẹ́yìn ìtumọ̀ rẹ̀ ní bí ẹ kírun pẹ̀lú àwọn ẹni tó ń kírun. kátó wá sọ wípé ládà oríṣiríṣi tó wà nínú ẹ nínú ọ̀rọ̀ tá nẹ́bì sọ wípé salatul jama'a taqbulu min salatil fadli bi sab'i wa ishrina daraja kéèyàn kírun ní jàmá àgàgà yẹn jọkùnrin kéèyàn kírun jàmá ó ní àjùlọ ju kéèyàn dárun kí lọ pẹ̀lú ipò twenty seven mẹ́tàdínní ọgbọ̀n láì sí sọ fifty tó fi wà lẹ̀ fún yẹn lórí pé yẹn kírun òdì kejì ẹ̀ lọ́wọ́ fún nẹ́fìlà tọ́ba kí nẹ́fìlà ńlẹ̀ ọmọ azalada odidi fifty mi fóun náà lọ́tọ̀ irú alẹ́ sọ pé irú twenty seven yẹn àbí twenty five yẹn máa wà fóun náà. obì ajá pé tọ́ba kí jàmá tó kí nínú mọ́sálásí lẹ́yìn ìgbà tọ́ba ti gba fifty tán ọwọ́ àtúnṣe gba twenty seven wàá tún gbà torí òrùn kọ̀ọ̀kan ó ṣe déédéé fifty wàá wò tọ́ba kí wọn wákàtí márùn-ún orí gbẹ́lẹ̀ ti kú ní jàmá àpájùlọ mọ́sálásí àdúgbò ẹ̀ tí wọ́n ka fáti àdáadáa mbẹ́ wọn bó ti yé ó ti lè wọ́n bá tẹ̀ ya kú táǹtì tó bá ti rí fáti àgbèsì tí ó rí gbé dẹ́lẹ̀ ìyẹn máa máa níjẹ lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ṣé kìnnìún tèmi ọ̀rọ̀ ṣe máa wọ́n ṣáádá ó ti sọ wípé tí ilé mọ́mọ́ ọ̀bá ti rí fáti àkàkàrà ó yẹ kí yẹn gá fara fún olè mọ́mù bẹ́ẹ̀ láti ó ti rí fáti àkà kí yẹn lọ́dọ̀ olè mọ́mù mi tó wọn máa rí fáti àkà ìmọ̀mù tí ó ti kírun fún yẹn kọ́ má jà sí pé nẹ́ẹ̀sì dọ̀mìnà wá kìdìlì islam ọ wà lára ẹ̀ ọyà ni ọwọ́ máa ń tẹ bọ ẹni tó máa tẹ̀lé wọn ló tún di orò àbáwọn kankan tó ń ṣe ìyẹn máa léwu púpọ̀ jù ẹ́ àbí ó ń ṣe àṣegùn ń ṣàṣegùn òfin náà ni àpẹ́ náà àwọn kan tó máa bá Islam yẹn jẹ́ òun náà ní kí ni wọn fẹ́fẹ́ rù fẹ́fẹ́ rù àti kó máa fi ẹ̀sìn ọlọ́run ọba kó máa fi sí ẹ̀yẹ kó máa fẹ̀sìn ọlọ́run ọba sí ẹ̀yẹ kó máa fi súnmẹ̀ sí ẹ̀yẹ kó máa fi súnmẹ̀ kó máa fi wọ́n sí ẹ̀yẹ irúfẹ́ nìyẹn ẹwà ikú ti wà nù ayà pẹ̀lú abẹ́lá ọ̀rọ̀ sólè ìwà ayà ti kúntùm tẹ̀sà ti hó pípẹ́ lọ́lọ́run àtẹ̀rẹ́nsẹ̀ rẹ̀ àtàyà rẹ̀ wọn lè fẹ́ máa fi sàwádà láti àtẹ́bírú ọ̀dẹ̀kà fáàtù ẹ ti sa ìmoore náà nìyẹn ẹ má wí àròjàre kankan ọ̀bìyàn yìí pé alìsìláàbù bìtìl ọ̀nà ẹ̀jẹ̀ náà fi dómìnà àfẹ́dẹ̀ islam kí ẹ máa fẹ̀sìn sàwádà ìyẹn náà wà nù gàdó máa bá islam yẹn jẹ́ tó o nípa bẹ́ẹ̀ kákìrún ní jàmá ọlọ́lá ju kí yẹn dárun kí lọ àgàgà jàmá mọ́sálásí yìí tí wọ́n bá ń kírun sásìkò torí tí wọ́n bá kírun sásìkò já yẹn o tí wọ́n bá kírun sásìkò ní wọ́n pé àbúzárù ọdí ọlọ́tọ̀lá ànábì sọlọ́lá àtàlá sọ fún yín pé tọ́ba bá rẹ láàrin àwọn àwọn jàmá àti àtúntò pé yomi túnà sọlá wọ́n máa ń pa ẹ̀rùn wọ́n ń pa ẹ̀rùn wọn ò kí ń sásìkò ẹ̀ bọ́ọ̀lù ọ̀sẹ̀ tó ní ká nẹ́sọ̀ sálápà àwọn láti òjijì ọlọ́run ni ohun tó ṣe ni pé sọ́ọ̀lẹ̀lẹ̀ wá sí i ìwọ kírun sásìkò ẹ̀ ń tiẹ̀ ṣùgbọ́n tó o bá bá rùn pẹ̀lú wọn tó sì já sí pé wọ́n lè pa ẹ́ tó o bá kírun pẹ̀lú wọn àjá sí pé wàá kẹ̀ kírun yẹn yẹn máa jẹ́ kí ni o wọ́n máa jẹ́ nẹ́fílà tó ìyẹn níbi tó máa ti pa ẹ́ ṣùgbọ́n mi báyìí lérò pé tó bá kírun ní mọ́sálásí kan wọ́n lè pa ẹ́ nítorí ẹ̀ wọn lè pa kí lọ́kàn wọn tẹ̀sí àwọn obìnrin agbára wà agbára ìjọba agbára ìjọba ẹ̀wọ̀n fi ń pààrọ̀ àwọn onímọ̀ záhìm irú yìí tó dá púpúlẹ̀mù lẹ́la mi sí kàdúránù rọ̀ṣùbọ̀ṣùlọ́ àti bàbá wọn bàbá wọn jẹ́ náà ìbò imam wọn á fẹ́ tíráwù wọn á ní ọmọ mi náà tí mo kéwù tí mo bá ti tíráwù ọmọ bá ń kírun fáwọn yẹn mo bá ń kírun fún ọ à wọn ah, á ní bàbá ìrẹ́ ti mọ ìṣesí mi pẹ̀lú jàmá ẹlẹ́ẹ̀kejì pé èmi èkì wọ́n bá ti parí jàmá kan kàláàs ọtí tán nìyẹn àwọn tó sì wà lórí ìjọba mọ́sí àbítẹ́nì yẹn bá ń lò irun àwọn ni wọ́n kọ́kọ́ máa kọ́kọ́ kírun náà àbẹ́ ti gẹ̀ẹ́sì kó tó di páwọn mi ò máa kírun mọ́sí àbítọ́dẹ̀sì wá ń ta gbà yẹn mọ́sí àbùsá fẹ̀yìn ni òun lẹ́nu tó ń ṣèjọba gbà yẹn awùwalùwàkìtì ni ṣùgbọ́n hánẹ́bí lẹ́yìn àsìkò tó tẹ̀lé ní sí ẹ sáàtì mọ̀ ṣe sí mi pé mi èkí jẹ́ mẹ́ẹ̀kì nínú nǹkan tó fa fàákájà láàrin àwọn àti bàbá wọn nǹkan náà nìyẹn ni fi padà pín gàrí nígbà tí wọ́n fẹ́ dípa àfẹ́ wojú ara ẹni àti bàbá yẹn wọ́n padà pín gàrí kálukú padà gbé lọ́tọ̀ ìyàwó falẹ́ nìkan fi ṣe kalibanu rahimahullah ìgbésíkè wa ti pẹ́ ẹsẹ̀ ya ẹsẹ̀ bàbá yín bẹ́ẹ̀ ni àwọn ajá sí kan fẹ́ sọ fún òun ṣe bàbá òun àtàwọn ti ní kótó àlára nàbí láyé Ibrahim alayhi salatu wassalam tí ó pẹ̀lú bàbá rẹ̀ nínú ṣírìkì èmi náà pẹ̀lú bàbá mi nínú bídíà eléyìí ṣe ìyapa ìyapa bàbá sọ nípa bẹ́ẹ̀ kíkí jà máa dáhùn ìyẹn tó bá kí n sásìkò ẹ̀ tó o bá ti kí n sásìkò ẹ̀ báyìí ìyẹn ọ̀lọ́ ni wọ́n bá ti kí n sásìkò ẹ̀ ọ̀nà kódà bẹ́ẹ̀ ọgùn kan lọ àgàgà ìrún àtúbà àti ìrún ìṣá àpẹ nẹ́fṣù kan ti wà lórí eléyàn ìgbé táwọn yẹn bá mọ ọdọ wà nù ká kírun àtúbà àti ìṣá ní jamaat láàtọ òhun mọ wàlẹ òṣàbùwà wọn bá dẹ lọ kírun yẹn kódà bí wọn bá arákòrò lọ kí báyìí òun náà láti fi máa mọ ìgbé yẹn ti mùnẹ́fìkì mo ní kó kí n ṣá ẹ̀ kó kí n ní tó nípa bẹ́ẹ̀ tí wọ́n bá ń sọ̀rùn kí n sásìkò àdẹ̀rẹ́ yìí lè mọ́mù dín kírun dáadáa kọ́dà bó ní fèsì yìí lè mọ́mù dín fèsì gá àbí lè mọ́mù tó máa ń parọ́ àbọ̀ máa ń fọ́ pa àwọn obìnrin àdúgbò lára ṣe é ṣe ìyàwó ẹ̀ àwọn pé gbòkì ni lè mọ́mù yẹn ìmọ̀tí yẹn bá rí lè mọ́mù míì tó yàtọ̀ sí yẹn lé lọ́bẹ̀ torí lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tó bá ṣáájú yẹn òun ni máa ń ní ìtumọ̀ sí yẹn lọ́pọ̀lọpọ̀ gbà bí ó da èèyàn ní òní fẹ́ da ó sì wà nù kankan tí wọ́n tí wọ́n máa ń sọ pé wà nù hadith rẹ kò lálàáfíà àpá nẹ́bì lọ sọ tí wọ́n máa fi pé sàmọ́ yakunu li murabbi yakunu li murabba ẹni tí ń rìn yẹn wọ́n bá ti rí bẹ́ẹ̀ náà lẹni tá à ń rìn sí máa rí bí lè wọ́n bá ti rí làwọn ọjà máa ó ti rí náà lọ́ọ́ gbẹ́ngbà tó bá bá gbé lù kọ́rùn tó bẹ̀rẹ̀ sí ní lónìí kí ló ń sọ fún gbogbo aráàlú ìjó bẹ̀rẹ̀ odidi ọba lọ́kàn ti gbé lù kọ́rùn ló lùlù gbogbo aráàlú kí kálukú mú jóni nígbà tá a bá ti rí sẹ̀kẹ̀rẹ̀ àbí fi abúlé àwọn ọmọ ata sílùú ọba fi dùn gbọ́ létí dáadáa tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ lèmọ́mù dábàá kírun lẹ́yìn rẹ̀ ọlọ́run wá ní wàá ká wọn máa rọ̀ kẹrin ẹ máa kírun pẹ̀lú àwọn tó ń kírun tí wọ́n ń gbèjà wọn wọn ò fẹ́ kọ́kùnrin máa dárùn kí pẹ̀lú obìnrin kó kí ń lé ọ̀dájú kó kí ní àyè mí lọ kó kí nínú ilé rẹ̀ ó lórí ìfúnjú kó kí ní àyè mí lọ ṣùgbọ́n ayé àná sallallahu alaihi wa sallam àwọn náà máa ń lọ ọ̀run bíi àsùbá bíi mọ́gárì bíi ṣáì nǹkan wọn máa lọ wọn sì máa ń lọ jùmọ̀ àwọn ọ̀dọ́ lórí pé wọ́n ní ká kí ní ẹlòmíràn wá ní kírun sásìkò ẹ̀ mọ́ nínú àwọn obìnrin wa wọ́n sì lè jẹ́ àfáà mi ni wọ́n sì máa fún ní táìmù àfáà tó tún fẹ́ fún yẹn táìmù òun gan àwọn ní òtún mọ̀ òun ní ọ̀mọ̀ àìsùn ní dúró lórí mutí pépà bá kọ táwọn àgbẹ̀ pé iye báyìí ni fájòrò yọ sọ́yìn pé máa ń sìn ní orí rẹ̀ orí rẹ̀ lè yí gbà mí tí ò ní mọ ohun tí ń sọ nígbà tó ṣe pa àwọn èèyàn tá a fẹ́ tiẹ̀ gan lè má mọ ohun tá à ń sọ ń gbà mí bó wàá lè fi ẹ̀rọ agbọ́dọ̀ gbára lé gbogbo bá sì máa wọn àsìkò yẹn àmì sọ́lá fi ṣàlàyé ẹ̀ fún wa mo lọ́ọ́ yẹ ká máa sábà tọ́ ọlọ́run ọba àlejò aládùn wa sọ fún wa nípa àwọn ènìyàn yìí pé àtàmúrú náà tàbílẹ̀ bẹ́rẹ̀ ọ̀tẹ̀ ń sáwọnà àǹfọ̀sákò wà á ń لكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون ọlọ́run ọba àlekè ọlá wa ń sọ ó jẹ́ ìbáwí alàlà amúre bil ma'ruf kéèyàn máa pàṣẹ dáadáa mọ àádámi lẹ́lẹ́tìzámi bìí kó o ti pàṣẹ dáadáa téèyàn dẹ́n sì ń pa yẹn èèyàn ti kí ni o èèyàn ò lò ó. ẹ̀rí pé yẹn lágbára nùdí yẹn ń sọ pé káwọn yẹn ṣe ìyẹn ò ṣe é òun ni wá ń sọ pé ìyẹn ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ Musa ń wà fìràwọ̀ àbí ń sọ̀rọ̀ Nàmúrúdù àbí ń sọ̀rọ̀ Ibrahim ń wà Nàmúrúdù ìyẹn léwu púpọ̀ jù èyí kọ́ nígbà wọn bá ti ń wò yìí pé bí báyọ̀ kí yẹn kọ́gbọ́n kí yẹn bá bá sọ̀ mbẹ́ nǹkan ní ọ̀la gbára. ọlọ́run ọba àlekí ọláwà ń sọ wípé bó ló ṣe lè sọ fún yín yàmá ṣára áhìlì kìtàbì ẹ̀yin jàmá àti akúntìrà tẹ́ máa pa àwọn èèyàn láfẹ̀ẹ́ dáadáa wàhùn ẹ̀jìmá wọn lè káyọ̀ èyí tó kó gbogbo rere sínú tẹ́ wàá máa gbàgbé ara yín tẹ̀ ní lóhun tẹ́ ń pàṣẹ rẹ̀. ẹ̀yin náà dẹ̀ sì ń kàtírà ẹ sì mọ ohun nti, wà ń bẹ̀ mí ń kọ́sìrín sí àwọn àmì lá wípé ìkúrú níbi àṣẹ ọlọ́run ni èyí ṣe yín tẹ́ máa pa àwọn yẹn láfẹ̀ẹ́ dáadáa ọ̀tẹ̀ ń sáwọn gbagbara á wa kú sàkó ẹ̀ẹ́dẹ̀gbàgbé ara yín wà á ń tún tẹ́tí lónà ní kìdáàbù ẹ̀yin lẹ́sìn ń fáwọn yẹn abẹ́rò sí i. ẹ lórí tí mo tẹ̀ ń ṣe fúnra ara yín ni pàtàkì tàbí ìhó kẹwàá fi lè sọjí mi ń rọ kídàsìkò níbi oorun yín tẹ̀sùn wọ̀tẹ̀tẹ̀ bá sọ̀rọ̀ mi ní àyìnbá ayátìkò tẹ́sùn wá fi ríran níbi ojú tẹ́ fọ́ wọ́n nírú eléyẹ lọ́jọ́rú èyí tí Abdulrazak tí ó sọ tó mú wá látọ̀dọ̀ mahmud látọ̀dọ̀ kọ̀tádà nínú ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlá tó fẹ́ gbé àdámọ̀rú lẹ́nu lẹ́sẹ̀ tó. الناس في البر وتولون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون wọ́n ní أتأمرون الناس بالبر ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ máa gbàgbé ara yín wọ́n ní wá látọ̀dọ̀ ọkọ̀ dáadáa ó ní àwọn ọmọ Ísírẹ́lì wọ́n á máa pa àwọn èèyàn láṣẹ kí wọ́n tẹ̀lé tọ́lọ́ wọ́n á máa pa àwọn èèyàn láṣẹ ìfàyà Ọlọ́run wọn a máa pa láti ẹ dáadáa wọ́n yóò ọ lè fún náà wọn a sì máa yapa rẹ̀ ọlọ́run wa bá wọn wí lórí ìṣesí yẹn bẹ́ẹ̀ náà ni àsùdáì ló ti sọ ibùnú ìjọra ìjù náà sọ bẹ́ẹ̀ ó ní tí fún tíra àwọn àwọn méjì máa láti wọn á ní kí wọn kírun àwọn ọ̀dẹ̀ ní tí wọn ń pa àwọn yẹn rẹ̀ ọlọ́run wá bá wọn wípé lélẹ̀ yẹn ẹni ó bá pàṣẹ dáadáa ọjà sí fóun ní ó tètè lọ muhammadu bin abdullahi bin ó ní ara yín rẹ̀ ní pé ẹ para yín sí lẹ wàá ń tún ẹ ronú sí i ìyẹn ni pé ẹ ń fáwọn èèyàn nípa àìnígbàgbọ́ bìmọ̀ ìdàkún mìíràn nùbó wà ẹ ń fáwọn èèyàn nípa àìnígbàgbọ́ pẹ̀lú ohun tí ń bẹ lọ́dọ̀ yín níbi jíjà nẹ́bì ẹ wá fira yín ìyẹn ni pé ẹ ń sọ fáwọn èèyàn pé ẹ má ṣàlàyé nígbàgbọ́ sànẹ́bì ẹ má ṣàlàyé nígbàgbọ́ sí wọn tó wà nínú àtàwọ́rá ẹ wá para yín fi hami ahadi ilẹ̀ ikó pẹ̀lú àlùkáwà ní tó wà nínú àtàwọ́rá àlùkáwà ní mi tó wà ń bẹ̀ nípa ẹ̀yin ń ṣàìmọ̀ọ́rẹ́ sí ẹ̀sìn ní káwọn èèyàn máa ṣàìmọ̀ọ́rẹ́ sí. wọ́n tẹ̀ ń kojú náà mi táàkì adéhùn mi ẹ̀ ń tu wọ́n tẹ̀ jí hàdú náà máa tá àlàmú náà mi ń kì dábí. bákan náà ẹ tún jà níyàn ihun tẹ màmá dájú ẹ nínú tẹ́lá mi. wọ́n ní dí pàtàkì ọ̀rọ̀ yìí òun ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó bú àwọn tí wọ́n fún tẹ́lá lórí iṣẹ́ tí wọ́n ń ṣe. wọ́n dẹ̀ tún ta wọ́n jí lórí àṣìṣe wọn nípa ẹ̀mí ara ara wọn nípa wípé wọ́n ń pàṣẹ dáadáa ọ̀láyé fún àlùnà fún òṣìṣẹ́. kìí ṣe pé wọ́n dá àgbà lérò òun ni kí ọlọ́run bá kàn bú wọn lórí pé wọ́n ń pàṣẹ dáadáa pẹ̀lú bí wọ́n ṣe pàṣẹ fàínàlà amúra bíi màrúfì màrúfì ká pàṣẹ dáadáa dáadáa ni ọ̀rìn yẹn ló sì jẹ́ fún gbogbo olùmọ̀ súnmọ́ ohun tó tún wá jọ́rìn yẹn fólùmọ̀ òun ni kó ṣe ohun tó pàṣẹ rẹ̀ kọ́ máa wọ́n yìn gẹ́gẹ́ bí Shu'aib alayhi salam bó ti sọ wípé wa ma uridu an ukhalifakum ila ma anhakum anhu in uridu illa al-islaha mastata'tu wa ma tawfiqi illa billahi. عليه توكلت وإليه أنيب وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه شعيب عليه الصلاة والسلام تجي خفيف الأنبياء gẹ́gẹ́ bá nẹ́bí ti sọ òun ni sọ̀rọ̀sọ̀rọ̀ tó lè sọ̀rọ̀ yọ̀rọ̀ púpọ̀ jù láàrin àwọn ànẹ́bí ọlọ́run wọ́n wá ń sọ fáwọn ọjọ́ rẹ̀ ìyẹn àwọn asábòlẹ̀ àìkátì ń sọ fún wọn wípé ọmọ òrí ìlú èmi ṣọ́ẹ́bù nífẹ̀ẹ́ sí ani òkàlífà tó ń ìlànà àníhàkùn máa ní kí n yapa yín ó ṣe pé mo tí mò ń kọ̀ fún yín pé kẹ́ ẹ má dé bẹ́ẹ̀ lèmi ọ̀ máa ṣe ìní orí ìdò ẹ̀ lálẹ́ ìsìlá àmọ́ sàdáàtù. ó sì ń kankan tí mò ń fẹ́ ju pé kí n kàn ṣàtúnṣe bí mo bá ṣe nípa lọ bí mo bá ṣe nípa mọ kí n ṣàtúnṣe lásán ni. ọ̀nà tawfiqi illa billah. ìwà lè rí kóńgá ẹ̀jẹ̀ àbí pẹ̀lú ọlọ́run. ọlọ́run yìí ni mo fara sí ọdún ẹni ọdún ẹ̀sìn ní yìí máa fẹ́rí sí láti ronú bí wàdà. kápàtẹ dáadáa ká ṣe dáadáa ìkíni kejì dandan ni ìkan ò lè ṣubú pẹ̀lú kan ìyẹn ló rinlẹ̀ jù nọ̀rọ̀ àwọn àfa àwa igi alimuhim tí mo ti sọ fáwọn èrò wulẹ̀ ṣe ni ó ti dán irọ́ bó o ṣe ń sọ bẹ́ẹ̀ náà ló ṣe ṣe alimami ahmed rahimahullah látọ̀dọ̀ àbí wa'il ó ní mo sọ fún Usama wàá ní rọ̀dí fùfú mo sì jẹ́ ni tó jókòó sẹ́yìn rẹ̀ níbi nǹkan ẹ̀kọ́ ipe alaatukalima usmana so ní bá ń bá usmanu sọ̀rọ̀ ni ọwọ àti báyìí pé innakum tarawna anni la ukallimuhu illa usmi'ukum sebe yìí lẹ́mọ̀ yìí pé mi ò lè bá sọ̀rọ̀ àfi kí n fún yín gbọ́ mo bá bá sọ̀ kankan èmi ò ní bá sọ̀rọ̀ kankan láàrin mi sí

wọ́n lọ lórí jù nínú àwọn yẹn wà nǹkan àlẹyà àmìràn kódà kẹni ẹ já láṣẹ fún mi lẹ́yìn ìgbà tí mo ti gbọ́rọ̀ òjíṣẹ́ Ọlọ́run tó sọ báyìí tí ń sọ tó ní wọ́n máa ń sẹmí ìtàkùn yẹn kó wọn ní kí lọ gbọ́ tà nẹbi wí ó lóun ò ní pé yẹn kẹfẹ ẹni tó lóore ni kódà bọ já láṣẹ òun lẹ́yìn tí mo ti gbọ́ òjíṣẹ́ Ọlọ́run sọlọ lọ́wọ́ àtàlà ti ń sọ àwọn tó wá gbọ́rọ̀ wa ní kí lọ gbọ́ tà nẹbi wí ó ní mo gbà nẹbi ti ń sọ yìí pé wọ́n á mú yẹn ká wá ń jọ fi nà lọ́kẹ́yà mọ́ wọ́n jù sínú náà ìfun rẹ̀ yóò máa wá lọ ní ọmọ àbọ̀ ìfun rẹ̀ wọ́n á já kí wọ́n máa kí wọ́n máa gbé lọ wọ́n máa gbé bọ̀ ẹ wọ́n máa tún yí ipò nù nẹ́bẹ̀ gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe máa ń yí ipò níbi ọlọ rẹ̀ gbogbo àwọn tọwọ́ ni wọ́n wá pè bò. wọ́n máa sọ fún báyìí pé wọ́n lágbájá kí lọ́rọ́ ẹ̀kọ́ wọn náà ni. ṣé wọ́n kọ́ ń pa wá láṣẹ ká ṣe dáadáa ni. ṣé wọ́n kọ́ ń kọ́ fún wa ni. yóò dáhùn yóò ni. ń pa yín láṣẹ dáadáa tó lọ́bẹ̀ tí mi ṣe. sì ń kọ̀ fún yín nípa nǹkan tó kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n náà lórí wá jìyà tó jẹ yẹn wọn á mú fún rẹ wọn á yọ ìfún ẹ wọn ti ń kí ibọ ni wọn á máa yọ wọn máa yí ìpolú rẹ wọn máa fi fún yẹn wọn á máa fi fà á wọn máa fi yí nínú náà ìfún ẹ ìfún tó wà nú ẹ ẹrí kò sí ohun tó jẹsẹ rẹ ju pé wọn gbọ́ pé káwọn yẹn ṣe dáadáa kò sí ó dẹ̀ ń bàjẹ́ fáwọn yẹn ìyẹn lòun gẹ́gẹ́gùn sí ló ń ṣe òjú bẹ́ẹ̀ náà àwọn ẹni tí wọn sọ fún kọ́ máa ṣe bàjẹ́ táwọn ṣe bàjẹ́ tó kú sórí bẹ́ẹ̀ wọ́n á jọ padà jọ jẹ́gbẹ́ nínú náà. làwọn ń béèrè pé àbá sì yín mú ni àbá alágbájá yóò ní bẹ́ẹ̀ ni òun náà ni ẹ̀ẹ́dìn mú. rahimahullah ó ní inni la akrahu al-qisasa ayat ó lè mi ihe ti ìtàn kákan máa mú tẹ̀ lásán nítorí àwọn kíni àwọn àyà mẹ́ta ọ̀rọ̀ ọlọ́run àkọ́kọ́ tọ́lọ́run ní àtàmúrú nẹ́ẹ̀sà bèrè bèrè. àtàmúrú bèrè wá àwọn fún. irú ẹni tí ń wọ́n lè ń pè tàwọn òsì ohun tó ń sọ yẹn àfáwà Ibrahim nẹ́kàáyì ó ní mo hé tìtàn kéèyàn kan máa sọ sórí ní ìfẹ́ gbọ́ wọ́n ní kí ló dé nítorí àyà mẹ́ta kan tóun ti gbọ́ ní Al-Qur'an kí láyà yẹn òun ni pé ẹ máa pa àwọn yẹn láti ẹ̀ dáadáa ẹ̀ dẹ̀ máa para yín tí ẹ gbàgbé ara yín ẹ̀yin náà lẹ́dẹ̀ ń ké síra fáwọn èèyàn ẹ ronú sí i ni wọ́n ní torí ẹ̀ lòun ìfẹ́ kẹ́nìkan máa sọ sórí fóun wọ́n òun tẹ sọ kó sọ yẹn ṣebí nǹkan tó da ṣe ẹ̀yin náà ṣe kárí. àyà kejì tá fi sọ pé òun èsì kẹ́nìkan máa pètàn fún wọn. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo yìí ti dẹ́ máa sọ ohun tẹ́ ní í ṣe. كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. ó tóbi ó dẹ̀ burú lẹ́sẹ̀. lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa kẹ́ ẹ máa sọ ohun bẹ́ẹ̀ ní í ṣe ẹ̀rí àwọn àfa ọ̀rọ̀ mi náà wò ẹ má wò wá mi ẹ̀rí wọ́n pọ̀ ń gbòòrò rárá ìbò ti wí tiẹ̀ òun náà kúkú ti sọ tẹ́lẹ̀ pé òun ọ̀bọ ń bẹ́ à ọ̀rọ̀ tó wà ń sọ yóò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه afa anabi ọlá Ṣuaibu alayhi salam ó ní àní ìfẹ́ kí n ya pa yín ó sì pé ohun tí mò ń kọ̀ fún yín pa ilẹ̀ mi gán máa ṣe. inú rídò ìlà ìlàhà máa tàbá. ọtí nǹkan kan débi gbèrò ju kí n ṣàtúnṣe lọ bí mo bá ti nípa mọ. wàhálà tó fi kí mi ì sì lè rí kóńgá kan sí àfi pẹ̀lú ọlọ́run náà. ọlọ́run ọba yẹn ni mo fara sí ọdún ẹ̀sìn ní màá gbèrò ní fi wà dà mí lọ. tàbí ẹlẹ́kọ̀ọ́ sọ pé ya ayọ̀há rọ́jò ló lè mọ àálímù láì rọ́hú hálálì náà fìkà kàánà zá tàálímù tẹ̀sífù jàwá à léde sí kọ́ bí wọ́n sì dọ̀nà kàìmọ́ tẹ̀sí òbí ìwà à ń tàfẹ́ kì í mu ìbùdó àbí nọ́fíkà wà ní àhá à ń gọ yìí ha fàyíṣà ń ta hàt ànihò à ń tà àlì mu fàhùnẹ́ ká tó ìwà à ń táwọ̀yọ̀ kò tàdá bìlẹ̀ kọ́ọ̀lì mi káwọ̀yọ̀ kó bá ló tà àlì mu làtẹ́ni ha kólókè wọn ta síyàmì ìsìláhù àrùnà aláìka ìdá fàáltà àzìmù àfàọ̀há yà ayọ̀há rọ́júlọ̀ lè mọ àálímù gá mo pè wá fà olùmọ̀dínkẹ́lòmí hàlàlì nẹ́fṣíkà kànáda tálímù èyí wá ṣe tó yẹ ń bọ káwọn èèyàn gẹ́gẹ́ ó ti jẹ́ tiwọn ní kẹ́sífù dàwáà. léde sí kọ́mí wà sí ìdáná ó sì ń ròyìn ogun wípé ogun yìí wúlò fáláìsàn ó wúlò fẹ́ni tára rẹ̀ ó lé kẹ́mọ́ tẹ̀sí òbí yìí wà á ń tàṣẹ kí ìmọ̀. èyí wá ti tí wọ́n gbádùn pẹ̀lú ẹ̀ ṣébí náà ìwọ náà bí ròyìn. ibo dàbí náà ti kà wà ní àhà àǹgọ̀ yìí àkọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ààrẹ náà. ìwà àbàjẹ́ ìwà àsìnẹ̀tẹ́mi tẹ́mi nípa àwọn àbàjẹ́ fàáńtà àlìmù ń gbà ní. fàfùnẹ́ ká dárò ìwà àbútáwà yọ òkìtà tó o bá ṣe wá sí a gbàrò yé rẹ ha dẹ̀ kọ́sì rẹ bìlẹ̀ ò lè mí nkà pẹ̀lú ọ̀rọ̀ tó bá jáde lọ́dọ̀ rẹ wọ́n yóò kó bá ló tá ẹ̀kọ́ tó bá ti kọ́ yà á làtẹ́ni àán olókè ń wọ̀ àmì má kọ̀ nípa àwa ni wọ́n ní àrùn aláìka ìdàbà ntàrí mu láì fi lọ́jọ́ fún ọ. tọ́ ọ bá ṣe yẹn kódà láì fi tó tóbi gbà ní. orí bẹ́ẹ̀ já sọ́ra afáwà hasan al-basri rahimahullah oní àìsí nẹ́ẹ̀sà bìfẹ́ìlíkà láàbì kọ̀wìlíkà. ṣé wàá sí fáwọn èèyàn pẹ̀lú tẹ̀rẹ̀ tó ń ṣe kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀. wọ́n múlò fún wa wá fún wa nípa afáwà ibn al-jawzi rahimahullah táàbà bá bẹ̀rẹ̀ wá sí thousands làwọn èèyàn tó máa pé tì wọ́n sá pọ̀ ní àtò olówó àti tálákà wọn wọ́n á pọ̀ lórí àfa tí wọ́n á sùrù bàbá báyìí ní tóró máa ń pọ̀ ní lórí fi wá àti àfa wọ́n dẹ̀ máa ń gbọ́rọ̀ sí àfa lẹ́nu ẹ̀rí wọ́n á làfa sọ̀rọ̀ débi kanjọ́ kan ìgbẹ́tọ̀ ó ń ṣe àwọn èèyàn lórí pé ọ̀rọ̀ tá a máa bọ́ ohun tá a máa bọ́ fún àwọn ní kébò lè á ṣe tú àwọn ẹrú lẹ̀ tá a sùn wọn dọmọ wọn bá dẹ̀ retí àfa níjọ́ kẹjọ ọ̀sọ́ oṣù kẹ́ jù bẹ́ẹ̀ lọ àbọ̀ mẹ́nuba wọn inú àwọn ẹrú dẹ̀ ti dùn gbà wọn ti gbọ́rọ̀ yẹn inú wọn ti ń dùn pé àwọn kọ́kọ́ mọ̀ gbọ́rọ̀ tá àfa àbá sọ kọ́ ti ìjàbọ̀ ni ẹ̀wọ̀n kọ́lọ́wọ́ máa ń ṣe àwọn ẹlòmíì ní yàní lisanul qawm àwùjọ ni tó bá ti jábọ̀ kpọ́rọ́ báyìí ẹ̀gbọ́n sáà fà alágbájá lórí ìhàlá àti òtí nìyẹn ń ṣe lọ́ọ́ tiẹ̀ nìyẹn torí wọ́n ti mọ̀ wípé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ gidi ni àwọn ẹrú bá bẹ̀rẹ̀ sí ní wọ́n bá ń sunkún káàkiri wọ́n lọ bá àfa àfi àfa nínú wa ti ń dùn gbẹ ìdílé sọ tọ́lá ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti mẹ́nu bọ́rọ̀ yọ ọlọ́run máa ń ní kọ́ wà yẹn lára àwọn ọ̀gá àwọn sì táwọn lẹ̀ arétí ń retí ẹ̀ mẹ́nu bá àfa ní kí wọ́n ní sùúrù ìgbà tí wọ́n dọ̀sẹ̀ tá a bá fẹ́ padà mẹ́nu bọ́ ọ̀rọ̀ ẹrú wọn ní ogun mi ń bàrí ọba mú ẹnìkan sẹ́gbẹ̀ẹ́ nígbà ń sọ̀rọ̀ lọ onílàmẹ́nu bá ká fẹ́rú dọmọ mo ti sọ ó ti tó iye oṣù báyìí tí mo ti sọ pé a fẹ́ mẹ́nu bá nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n mo lọ wádìí iye owó tí yẹn lè fi fẹ́rú dọmọ ipò wọn ò wá ka ipò òun tẹ̀ ká lónìí sọ̀rọ̀ ni ó wọlé àbí òní wọlé ipò òun tẹ̀ ká lónìí ẹni tó ń sọdọ̀ ọmọ nítorí tọlọ́hùn níyì gbogbo ẹ̀yin tẹ́rù ń bẹ lábẹ́ yín náà ẹ̀sán wọn á fẹ́ kó gbogbo àwọn ẹ̀dí tó sọ ń parẹ́ wa ẹ̀rì pọ́nrọ̀ yẹn yóò dùn létí yóò sì rọrùn láti lò àtúndé bẹ́ẹ̀ eléyìí tá a fẹ́ sọ fún wa nísìnyí òun náà ni alẹ́sìn àádẹ́tò bíi sọ́bórí wọ́sọ̀rẹ́ wọn láwọn ọ̀sọ̀dì kan wúlò sọ́búrú sọ̀láàtù sọ́dákàtù sọ́fùtù kí ni tún ni ẹ̀ mọ́mọ́ irọ́ sọ́dí ni mo wí sọ́dí lọ́ bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ẹ́ èwo lẹ́gbẹ̀ẹ́ mo ti wí fídíkù ókè sọ́dákọ́tù fídíkù sọ́dákọ́tù sọ́bùrù sọ̀láàtù sọ́ọ̀mù ẹ̀dẹ̀hùn ẹ bẹ́ẹ̀ nìyẹn tẹ̀ ẹ̀dẹ̀hùn gẹ́gẹ́ la kan nínú dákàdá wa yìí oríire gbogbo àwọn sọ́dí ni. gbọ́n yẹn làwọn àfáà rẹ̀ ọmọ àlọ́ ìyẹnu títí sáwọn aláàfin kan sùúrù ni ọba yẹn ni sùúrù ọlọ́run ìnáwó ìwà fa sọ́ọ̀dìrú na àjọrọ̀ fún ìrọ̀ ìrì na ìyẹn ò ṣe sùúrù kí nǹkan rẹ̀ ọba jẹ́ rí ní lágbájá báyìí kí nǹkan rẹ̀ ti bàjẹ́ wọn á ní kí ló dé sùúrù rẹ̀ pọ̀ ọgọ́ ló ṣe kó ti sùúrù. náà kó lífà lè sọ́bùrì máa ò dé àwọn sọ́bùrì lífà tá ìgbà ìrì máa ò dé ìhì ìjà àlù. tí wọ́n máa sọ pé ṣe sùúrù sọ pé sùúrù láàyè kí yẹn ṣe sùúrù bíi tí ọ̀lẹ́ tọ̀wọ́ dá ìmọ̀ kan èsì sùúrù wọn pé kó eléyìí ni mọ́. àbẹ́ ti gé jẹ̀ bẹ́ẹ̀ irú ní ìsìn kan máa bọ́lọ̀ kó wá ní mo fẹ́ ṣe sùúrù lórí wọn bọ́lọ̀ wọ́n fẹ́ ṣe ọlọ́run ni mo fẹ́ ṣe personality ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ tọwọ́ bọ́ ọlọ́run ọba ara tí wọ́n fẹ́ wí kú nǹkan ọlọ́run ọba subhanahu wa ta'ala arábíà obìnrin. òun ọ̀yà tẹ àrídì ní ìdá máa sì máa ká sí fáńjà òhùwà ìdá yóò sàmù ìlà òhù lámúyà rọ́dì oníbínú ni tí wọ́n bá fẹ́ yọ owó yin rẹ̀ yọkuyọ ṣùgbọ́n tí wọ́n bá ń bú ọlọ́run rẹ̀ oníbínú ibi tó wáyé kéèyàn bínú téèyàn bá bínú ń bẹ ń jáhálù nìyẹn ìyẹn ò kí ń ṣe sọ́búrú wọn lè ṣe sùúrù bí kò ṣe sùúrù fóbìnrin àwọn àyè tó ti máa ṣe sùúrù nìyẹn ṣe sùúrù fóbìnrin ìwà tí wọn máa wù kò ní jọ ọrọ tí wọn máa sọ kò jọ sùúrù fún ní promotion kò sùúrù ẹni tó sí ṣe mistake fún wọ kì í ṣe pé nǹkan

irú ẹ̀ náà làwọn àfáà tí wọ́n máa ṣe dá wà wọ́n ṣe sàgbẹ́ wọ́n àti ẹ̀rí kókó dálẹ́ já pákí ní ìfi oje. irú bẹ́ẹ̀ kò lè ní nàìjíríà àwọn èèyàn ń ṣe ranú jiná lèèyàn àti dáadáa ní jiná ìyẹn nídìí ìfaradà púpọ̀ jù ẹ̀rí wá tìlẹ́yìn pẹ̀lú ọba ọlá wa ń pa àwọn <clears throat> fíìmà yọ amílónà mìnìkẹ́rì dúnìá wà láàkàrà nípa nǹkan tí ń fún alágbèélé rẹ̀ nínú rí ayé àtọ̀run pé tí wọ́n bá fẹ́ ni wọ́n wá tìlẹ́yìn pẹ̀lú kíni o pẹ̀lú sùúrù àti irun ẹ̀rí gẹ́gẹ́ bí àfàwà ọ̀dáadá olùfẹ̀yà nínú tafsiri àyà wọ́n lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ wípé wasta'inu bis-sabri was-salah. وإنها لكبيرة إلا على الخاشعين واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين أخا مقاتل بن حيان وأن استعينوا أواتي لوري بفورن أفلورن بالصبر pẹ̀lú kẹ́ máa ṣe sùúrù alàlìfàrọ́ ìdì lórí àwọn ọ̀rẹ́ yẹn ọlọ́run. àní ẹ wá tìlẹ́yìn lórí pẹ́fẹ́ lọ́rùn pẹ̀lú irun kíkí ẹ̀rí sùúrù wọ́n láwọn èèyàn sọ wípé sùúrù ó lè túmọ̀ síyàm àwẹ̀ gẹ́gẹ́ bí afáàmù jáhìn bó ṣe sọ. So, ìmáàmù Qurtubi àtẹlómi wọ́n ní torí ẹ̀ ni wọ́n ti ń pe oṣù Ramadan ní ṣaharu sábúrì oṣù sùúrù ní sùúrù látàárọ̀ dìrọ̀lẹ́ láti jẹun láti bá ẹlẹ́tọ̀ ṣe ẹ̀rí sùúrù ni sùúrù tó lágbára ni gẹ́gẹ́ bí hadith náà ti sọ wọ́n ní wọ́n sọ pé alimọ́rọ́dù fi sọ́bùrù. ihun tá a gbà lérò pẹ̀lú sùúrù níbí ìbàyẹ̀wò náà ní àlìkáfù ánìlìmọ̀ áásí ìkórarókò níbi ìyapa ọlọ́run wọ́n ní nítorí ẹ̀ lọ́lọ́run ọba àlekè ọlá ti fi àdáwòlè ise ìṣèjọsìn ló ti fi kú. èyí tó wá ga jù nínú ìjọsìn tá a máa ń ṣe fọ́lọ́run ọba òun náà nírun ibùdó àbí látọ̀dọ̀ ọ̀gbìn rọ́dí wọ́n ní asọ́bùrù sọ̀bùrọ́ọ̀nì sùúrù méjìlá ní sọ́bùrù ndàlì mùsíbà fi hasan. tí mùsíbà bá dé báyẹn kéèyàn ṣe sùúrù lórí ẹ̀ ìyẹn dáa kéèyàn ṣe sùúrù lórí ẹ kéèyàn má sọ pé wá o má ṣe wá àti akọ fún mi o sẹ́wọ̀n pa nẹ́bí arábìnrin kan kan níbi sàárè sàárè ọmọ ẹ̀ tó jáde láyé ó sọ àrùsùn fún anábì wa sọ fún pé ìtẹ̀kìlá wọ́n bèrè bẹ̀rù ọlọ́run kó o sì ní sùúrù o obìnrin yẹn bá sọ yí pé ilayka anni sọ́ra rẹ lọ́dọ̀ mi o fa innaka lam tusab ma usibt torí ohun tó ṣẹlẹ̀ sí mi ò ṣẹlẹ̀ sí ọ wọ́n náà jọ ọmọ ní òkú kan wọ́n fi ṣe rí lára ọmọ pa nẹ́bí lòun ń bá wí yọ yẹyìn padà ni wọ́n bá sọ fún pa nẹ́bí lòun bá wí sallallahu alayhi wa sallam lọ́wọ́ sì tara pàpà pé kóun dẹ̀ lọ sọ́dọ̀ ànẹ́bí pé mọ̀ pé wọ́n ni o ọ wà nù hadith yẹn yí pé ọba gateman ní ẹnu ọ̀nà ilé ànẹ́bí ọkàn wọlé sòṣe ni wọ́n lè wọlé sí ànẹ́bí wọn lè wọlé tèmi o sódìé omi olómi ọ̀bọ̀dìé torí mi yé sànẹ́bì sànẹ́bì yàtọ̀ wọ́n lè wọlé tì obìnrin mi lè wọlé tì àwọn pé hadith tó fìdí eléyà tó fìdí ẹ̀ múlẹ̀ wà dáadáa ọwọ́ àwọlé tì ó ní mọ̀ pé wọ́n ní áà ah, òjijì ọlọ́run ní ìnàmọ̀ sọ̀bùrú ìndà sọ̀dàmátìl kùlẹ̀ ìwọ̀n tí ń jẹ́ sùúrù gángan tẹ̀sẹ̀ máa kún rẹ́rẹ́rẹ́ fún yẹn òun nígbà tí àjálù bá tẹ̀sẹ̀ ìyẹn ni pé o ti pẹ́ ọpẹ́ kò tó sẹ̀ wáyé ọpẹ́ lórí ayé pé wọ́n fẹ́ ká fi ránṣẹ́ sẹ́ni tí mùsíbà bá dé bá bọ́yọ̀ ọmọ ẹ̀ jáde láyé àfi nǹkan ìyẹn lè ìyẹn lè sẹ́ndì mẹ́sẹ̀gì ìyẹn lè rán yẹn lórí yìí tá nàbì sí sallallahu alaihi wasallam nígbà tó ọmọ ọmọ ẹ̀ fẹ́ jáde láyé ọmọ ara ẹni sì pé kọ́ wá àlẹ́bí wá ráhùn yẹn wọ́n ní ìwọ gẹ́gẹ́ ní kọ́ wá ẹ̀ńtà nàbì ní kọ́ wí fún ọ ní pé ọwí fún lọ́hùn òní pé inna lillahi ma akhadha wa lahu ma a'ta wa kullu shay'in indahu bi ajalin musamma ńbẹ fọlọ́wọ́n ọba ohun tó máa ń gbà nǹkan mí dẹ́gbà tọ́lọ́wọ́n ọba máa fún yàn ogun nǹkan tó wà lọ́dọ̀ ọlọ́run dá sí kó kán ẹ bá sọ fún pé kó ní sùúrù kó dẹ̀ sírò ẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ló mú wa àmú ọlọ́run ni àwọn pé lọ́dọ̀ yorùbá ìgbàgbọ́ yóò sí lọ́dọ̀ yorùbá ó dẹ̀ wáyà mí lẹ́nu àwọn èèyàn atọ́wọ́n náà tún dáa nìkan òwò ojú náà máa tún gbà pa àwọn èèyàn lè ìyẹn ló wáyà lẹ́nu púpọ̀ jù. ẹjẹ́ lọ tún àfidà wá sí o ẹ mọ̀ pé àwọn òpin náà ọlọ́run dẹ̀ ti ṣàlàyé pa wọn wípé ọmọ ọ̀hún bíi dọ́ọ̀rì nàbí hi mìíní àhàdín ìlàbí ìdínlá àgbà àwọn ológun òsì wọn wà ṣùgbọ́n wọn ò lè tábàyà mi pẹ̀lú yọ̀ǹda tí gbàgbé yẹn wá tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ yẹn dẹ́gbà pé ẹnìkan ń sèyàn nínú ilé kan ọmọ asájáde kó ń bẹ̀ irú èyí dáwọ̀ <laughs> subhanallah ayé náà jìlìbáàbù ayé náà hijab yà áhì wà ayé náà lihya níbo ni irun gbọ́ wà láti sọ pé gbogbo àwọn tó ń jókòó súkẹ́súkẹ́ ìranù tó ń ṣe ẹgbẹ́ ìranù kí ẹ kọ́ra yín láti dá ẹ fáwọn yẹn ní wọn tó nídìí inú kẹta kì í ṣe pé tìmọ̀ rẹ̀ nípa sọ pé òsálùjọ nú àbáwọn ológun òde wà wọ́n wà náà ṣùgbọ́n tí nǹkẹ́ wọn ti dẹ́ wọ́n bá máa dáhùn pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ tó bá sì jẹ́ ni ọlọ́run ọlọ́run tẹ̀sí máa là á níbi mùsíbà yẹn lọ́wọ́ padà yá kọ́ wá sí pàkídà yẹn nìyẹn wọn máa gbé irú àkídà tá a sọ pé yẹ ká ti gbà díẹ̀ sẹ́yìn tipẹ́tipẹ́ tọ́wà fáwọn yorùbá ẹni tẹ́nìkan bá kú lọ́dọ̀ yorùbá ń sìn ìbéèrè àkọ́kọ́ tí wọ́n kọ béèrè kí lọ́ọ́ pa ni wọ́n ti léyìn ẹ̀kú ọ̀rẹ́ dì báyìí kí ni o lè pa ẹ̀. akéré gbà kan wọ́n ní bàbá wa ọkọ ọmọ mi wa ìyá yẹn náà ti jáde láyé. wọ́n ti pẹ́ èyí ń wí yìí á ti tó owó twenty five years dára lọ́wọ́ àwọn ọmọ tá a bí yẹn bí nìyẹn ti dàgbà báyìí. wọ́n ti pẹ́ ǹjẹ́ kí ló mú wọn ló mú wọn wọ́n ti àfẹ́ tó ké pé ọ̀gẹ̀ mọ́ ní báyìí ẹni ẹ̀ dẹ̀ mú kíní ládàá báyìí ọkàn rè báyìí ọwọ́ ajá bọ́ pọ̀ báyìí wọ́n sì gbé lọ sí tí wọ́n gbádùn ó tún jẹ́ bàbẹ̀ àti báyìí. èèyàn kẹ́sì ń iná ẹ̀ka ìgbé ó kú kẹ́sì lòun orí òkú lọ́lọ́run lọ sí wọ́n kẹ̀rí pé kíní yóò máa yíra padà bí ṣe tari lẹ́dà ládà àbí kílẹ̀ iná fi ládà ọ tari ẹ̀ ọ bá wó lulẹ̀ mọ́ gbé tí ò sí wàhálà wọn. tó nígbà tásìkò rẹ̀ ò tí ì kò sí tí ò pa ẹ̀. ṣùgbọ́n Yorùbá á béèrè yìí pé kí ló pa kí ni ò lè pa ẹ̀. sọ̀rọ̀ pé lóòótọ́ onúkẹ́rẹ́ nìkẹ́ padà dọ̀rọ̀ Boko Haram sí ni ẹ pé àwọn ẹni tí Boko Haram ń pa bọ́ọ̀ bá kú bí Boko Haram bá pa ọjà ìwọ̀n á kú dirẹ náà wọ́n wà máa ń lámẹ́yà mọ́ ọ̀tún bíi sẹ́yìn máa tábìlì ráyè rí tànẹ́wà àti walimọ́tò wàhídò ẹni tó ń bá fi dà pa nǹkan mi dẹ̀ máa pa ọ̀nà ẹ̀dín yẹn máa ń gba owó orisi ni ó kú náà wọ́n wì òfin ẹ̀dín yẹn lè gba kú wọ́n kẹ̀yà pé pé yorùbá wọ́n bẹ̀rù wọ́n dẹ̀ nígbàgbọ́ ń pa adẹ́ púpọ̀ jù ń pa ògùn ń pa àjẹ́ ń pa oṣó gbogbo ẹ̀mí rẹ̀ gbogbo gbàgbọ́ òun ló ń wọ́n tí wọ́n bá bẹ̀rẹ̀ àdúrà àjá ibà tí wọ́n máa ń ìyẹn máa rẹ́rìn ọba ya yóò tún ní ọlọ́run bá jẹ wọ́n tójú oorun kójú. ìwọ lọ fẹ́ ṣe ń bẹ àbá ẹ pọ̀ bá sì kú òní wà lùjẹ́ nẹ̀. ọ kú gbogbo wàhálà tó ń ṣe lájọ ìkú kẹ̀kẹ́ àbí kó kú gbogbo rẹ̀sẹ̀ rẹ̀ láì kú ò lè rí kí ni wàá ní wàhálà ẹ̀. ọlọ́run bá jọ kàdé ọkọ lọ ọkà gbogbo ọbẹ̀ tó bíi twenty kí mo fi ọlọ́run bá jẹ àtòjú oorun kójú. ìwọ lọ fẹ́ ṣe nù àwọn yorùbá náà dẹ̀ sọ fún ìfẹ́ kú kò ní jóye bàbẹ́ èyí sọ ìbàbẹ́ nìkan yòó níwà lùjẹ́ náà bí ọ̀bà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀bà mu àti kó kù ìwọ wáyà kùrùsí ìtọ́nká lẹ́yìn òun láti jọ ìwọ́wà náà àdéhùn yìí gbé àìsàn kùrùsí yìí ni kò sí ohun tó wà láàrin wa àti ẹ̀sìn ìtọ́nká lẹ́yìn òun ju kú lọ bábí ti kú báyìí kàláàsì ọlọ́ọ̀rí kẹ́ńtì ẹ̀ nìyẹn ọtí kú ọ̀hún náà lọ́wọ́ àti àti gbogbo ọ̀nà tó gbà fún wa pátá ló padà sí ọlọ́run sájà pẹ́ lórí ẹ̀sìn ọlọ́run sùúrù méjì wọ́n pè sọ́bùrù ìndàlì mùsùlùmí hasan kéèyàn ti sùúrù nígbà tí wàhálà àjálù bá ṣẹlẹ̀ ẹ́ ìyẹn gán dà irú èyí tà nẹ́bí sọ fún mùsùlùmí pé kò ṣe sùúrù kó sì bẹ́lá nǹkan aláwọ̀ àjẹrí ní ní mùsùlùmí ti wàhálùfúnni khayran minha ọlọ́run làmì ń bi wàhálà yìí kọ́ wá fi nǹkan tó lóore jù lọ kó rẹ̀ fún ọlọ́run bẹ̀ ti bẹ́ẹ̀ ọkọ̀ sọ pé ta ló lè tún dá sọ́kù

ó mú sálámà pé jẹun fi ọ yáàgé wúdí ẹ mẹ́rin wọn lọ sọ̀rọ̀ nǹkan mẹ́ta ìpè òun máa ń jó lẹ́yìn náà ni pé òun ti dàgbà òun tó aláwọn ọmọ kéèké tó ń tọ àrẹ́bí ní sórí tó wú ní kò sí dáadáa kan bí eléyìí níbẹ̀ lọ́n kọ́ lọ́n bọ́ ọmọ kú omi náà ló ń jó pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ irú owó tó máa jẹ dáadáa òun ló wú kọ́ bá sàpá tètè ọba àfa fìrú síbi ẹ̀fọ́ dáadáa irú dùn kò fọ àlùbọ́sà sí dáadáa. àwọn owó dáadáa ẹ ọlọ rà wé oríṣiríṣi oúnjẹ. ká mí náà láti jẹ oúnjẹ ta abẹ́ẹ̀ ni oúnjẹ yìí kan ọdún súnmọ́ ti jẹ ta hanala àwọn owó dáadáa ẹ ó ti mọ̀ pé ń bọ̀ pàdé ẹ̀. ọ̀pọ̀dé alede ni ẹ̀yin obì yẹ ẹni gọ̀jù ọ̀pọ̀lọpọ̀ ọ̀lẹ́kọ̀ọ́ ìyẹn máa ń lédè ni ede àtẹ̀lẹ̀ kíbò sí kò jẹ́ wọn bá wọn jó ìyẹn máa ń lédè ọ̀rọ̀ tútù ó lè lápò yóò ọba sì yọdà kò ní yọ kẹkẹ. kò ní yọdà kò ní yọ náà kò ní yọ ẹyẹ kò níyàn kẹkẹ tí wí ni pé nígbà tí ọba lédè ó ní di eh, àpò méjì àbọ̀ sẹ́yìn mọ̀ fún ẹ kẹ fún mi lówó nìní ah wà á kọ́ bọ̀ mi lápò bóyá mi àti ẹ lájọ́. ṣùgbọ́n ọkọ̀ kan àfa àti a ti pa àtàrọ̀ tí wọ́n sì yà lọ́dún tí ajẹ́tẹ̀ ti pẹ́ yóò ti rẹ̀ ní gan o wọ́n sáré ba nujú wọ́n sáré ba bọ́sọ kí ló dé kí ló dé tẹ fi pẹ́ báyìí tí ò sí nǹkan kan àwọn kọ́sọ́mà yẹn ni ah bóyá àwọn oníwọ̀n bá tètè dání lóhùn tí wọ́n ti fọ́ gbogbo àwòrò wẹ́rẹ́ yẹn. tó mo tiẹ̀ ní sọ fún yín ni tó bẹ́ẹ̀ ti fara kalẹ̀ tẹ́ ti jẹun tẹ́ báyìí nìyí. tó lọ́wọ́n ò ní ọlọ́wọ́n ò ní kuru anu rẹ̀ fún wa o gbogbo bẹ́ẹ̀ ti ń gbìyànjú èmi náà rí ọlọ́wọ́n tó da yín rí ọlọ́wọ́n máa ti púpọ̀ rọ́pò ìlú bọ́ọ̀nì ti ń bùsè lọ níyẹn ti gbọ́rọ̀ kalẹ̀ yẹn kò sí díẹ̀ bíi wílé yìí fẹ́ni tó yẹ pé làákàyè rẹ̀ kọ̀ọ̀kan ní máa ń wálé tóbi sí dídí ìgbà yẹn. kódà tí ọba sí owó nílẹ̀ ló lè wọ́gbọ́n lágbá àbí kí n wọ́gbọ́n fún àwọn ẹ̀rẹ́ mi ìbọn yìí sẹ́wọ̀n pé èèyàn lè yára owó dáadáa bẹ́ẹ̀ ìwé ìbára pé ìlúbọ́tẹ́ ọ ẹ̀ ń wọlé bọ̀ lóru tí èyí náà sì ni òjò gbádùn. sọ̀yà wa làwọn máa ń ju àrẹ́bìnrin bẹ̀ lọ kó kó bẹ́ẹ̀. ọ̀rí tó dàgbà èmi náà dàgbà èmi wọ́n lọ́kọ̀ọ́kọ́ dàgbà àlẹ́mi sọ bẹ́ẹ̀ fún pé èmi náà ti dàgbà mo fi sọ wípé ẹ̀yin tẹ́ ti bímọ tọmọ yín ti ń tọmọge tẹ́ ẹ̀ tún lọ́mọ kéékèèké káàkiri ẹ̀ mọ ara yín o. àwọn abilékọ ẹgbẹ́ yín yẹn lẹ́rọ ẹgbẹ́ máa lọ wájú. lóòótọ́ àná sọ fún jábìrò yìí pé abékèrà ṣùgbọ́n pọ̀ yóò ẹ dákun kí ni wọn àti ẹbí ń lọ mí ànábì ti sùúrù rẹ kọ bá ti lè jọ ọ ṣùgbọ́n ó lè jọ lọ́wọ́ ẹni tó ṣe pé òun náà ọ̀nà ẹja dalẹ̀ ká tún sa ọmọ náà ti ètì náà sá ni mí ẹ̀yin náà ni à ìjọ mélòó náà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn sì dáa ju ìyẹn tó jìn tẹ́fẹ́ ẹgbẹ́ ọmọ ṣìgá kí ẹ ti àbẹ̀ wá wo tí fi ń lọ mí ni bí amóbi àjùjì àfọ̀ntọ́ mi lẹ́ẹ̀kẹ́ èmi wọ́sọ́kọ̀ wáyà. àti wa àti lágbájá gan ẹgbẹ́ lẹ́jọ́ tó wọ́tọ́ bá ti mọ̀ pé ó lè akílé kọ́ wà nílẹ̀ òtètè lọ́wọ́ náà rẹ̀ àbíbi sọ fún yàrá wọn ń jọ ní ti dàgbà máa sọ ti dàgbà ti dàgbà tọ́ba ti wá sọ ní àwọn ọmọ òrukàn àwọn kéékèèké àwọn ọmọ kémi náà lè tọ́jú wọn pé ọ̀kan péré òun ike ọlọ́run làmì ń bi mú sí ibà mi yìí o ti wá fi ohun tó lóore jùlọ kó fi rọ́pò ẹ̀fún ọlọ́run dẹ̀ sí bí ọ̀fà nẹ́bí rọ́pò. ọ̀rọ̀ yẹn kílẹ̀ adìẹ ẹ̀rí ká ṣe sùúrù àìndẹ̀lì mùsùlùmí níbi wàhálà hasan. ẹ wá rí tó tó wá fi ń dájú tó tún dájú yẹn lọ òun ni asọ́bùrù àmà hàrì mi lọ kí yẹn rí wọ kó sì má kù sí ìyẹn kẹlẹ́ wá sọ̀rọ̀ pápá jùlọ àwùjọ táwa ìyẹn máa ń rí ọkọ̀ yóò rí àǹfààní àti ṣe pálapàla tí ó fàyè lẹ́ta ara ráì ìyẹn mẹ́mi kó bẹ́ẹ̀ ni o àpájùlọ àwùjọ ta bára wa níbi iṣẹ́ ọwọ́ tí kálukú wá sí ní ẹlẹ́ ọ̀la àǹfààní kí ẹ sọ fẹ́ni ẹni sùúrù náà yọ yọ yóò sì dọ́gbọ́n pààrọ̀ bóòtù yẹn tẹ́lẹ̀ bóòtù bó ti bàjẹ́ ní méjì ló kó lọ́wọ́ lẹ́ẹ̀kan náà ìwọ́de wọn bóòtù èèyàn sì lè rí léèyàn dẹ́kọ̀ọ́ ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ wọ́n ń tà ní ẹ nígbà tí wọ́n ọmọ kẹ́kẹ́ wọ́n ló ti fi ọ́ kádẹ má gbàgbé nínú àwọn mẹ́ta sanni sọsọlá ń sọ pé wọn ó jìyà mẹ́rin ó ti wà ń bẹ nìyẹn alákọ̀ọ́kọ́ ẹ mọ̀ pé nù hadith abuzar sanni sọsọlá ń sọ pé àwọn kan bẹ wọn á jìyà mẹ́rin àwọn ọ̀rẹ́ mẹ́ta kan bẹ ọlọ́run ò ní wò wọn kò ní bá wọn sọ̀rọ̀ kò ní fọ̀ wọn mọ́ wọn tún jìyà ẹlẹ́tẹ̀ẹ́ lé afọ abuzar gbọ́ ọjọ́ yẹn wọ́n ní ah, àwọn eléyìí ti pàdánù kódà wọ́n ṣòfò yẹn yẹn tí wọ́n ti tà á ọlá nẹ́bí sáwọ́ ànẹ́bí níbẹ̀ alimuslim ẹni tí ń fi ṣòkòtò wọlé sọrí ṣòkòtò táwọn fọ òkè kí wọ́n fi ń kọ́sí àfa àkẹ́rọ ọ̀dọ́ bá ṣe ń gbọ́ wa ló já pé jòkó wa yìí kéde báwọn fọ́ sí yẹn pé kọ́kọ́ kọ́fà ṣòkòtò kí tọ́ba ti pè rẹ ni tọ́ba ti fẹ́ wà nínú àwọn tó pàdánù yẹn lọ́wọ́ fà ṣòkòtò ẹ òkè ọba sì fà òkè ìyìn lówó kan sí mọ̀ fi gbà ń sàwọ́dí ọba àwọn ìdá rẹ ó ni. pé ọba ti ya fọ́tò wọn báyìí ń mú lọ òun nìyẹn wọ́n kẹ̀ fowó wa láyọ̀ owó ọ̀rọ̀rùn láti gbà ń sàwọ́dí èyí tó tún jẹ́ sí ọlọ́run tó wò ní kẹwàá lápò rẹ̀ gbogbo ẹ̀ lágbọ́dọ̀ máa sọ wàláhì kò rọrùn afá ọrọrùn fitinẹ tó nípa jíjàn òun lèyìn ó ṣe kó tó di àwọn tó ń gbowó ń bẹ̀ tó ń kọ́ bára sí kí wàhálà tó nípa náà ṣe kò dẹrùn rárá wọn ó sì tún sí ẹlòmíín dá oògùn gan tó bá yí wọn gbà mí tòkòtò fífa òkè nítorí kéèyàn má dẹni ìgbé kọ́ má dẹni ẹ̀kọ́ ni ọ̀nà àlùmọ́sibẹ́ ẹni tí ń dá sọ wọ́lẹ̀. tó dá lọ́kùnrin ni o tọmọ kó dìkejì ẹ lóbìnrin aṣọ obìnrin ó wọlé aṣọ ọkùnrin ó pò òdìkejì ẹ ni nínú àwọn ọ̀rọ̀ kẹrẹ́ tó ti pé ọ̀pá kọ̀sùngbọ́n dájọ́ ẹ̀yà sọ èèyàn ẹjọ́ níwá lọ́rẹ́ lómi lè béèrè ní ìsèbí náà lẹ́yìn sọ pé káfà fàṣọkò tókè wá ní tàwọn ẹlẹ́yà ti ń fa gbá ìpẹ̀tẹ̀ fẹ́sọ́ gbá gbogbo wọ́n ti bà nẹ́bí léèrè ń pa wọ́n gbogbo ẹ̀ ní fa ọ wá rí tọkùnrin tiẹ̀ òun ọ̀gbọ́dọ̀ máa gbálẹ̀ kí n tiẹ̀ irú àwọn èèyàn tiẹ̀ tó yẹ pé yóò lọ dá nkárá báyìí yóò abu díẹ̀ sísàlẹ̀ tó kọjá níbi tí ẹ àwọn bíi ewé gẹdùn kẹ̀kẹ́ pépà ọ̀rá gbogbo yóò sàjọ sójú kan ni a padà sàjọ sójú kan ni àdéhùn sálánú àwọn tó pàdánù yẹn nìyẹn tó ti pé máa jìyà mẹ́rin tá a kà yẹn ẹ̀rí. bẹ́ẹ̀ náà ni àlùmọ́nì náà onírèkù ẹ ẹ̀fẹ́ mi ní ti ń ṣe báyìí fún onírèkù ẹnì kẹta ọ̀hún ni àlùmọ́ fi kùtìlẹ̀ àtàhù bilhal ẹni tó yẹ pé ọjà rẹ̀ báyìí ìbúra ti búra dé yìí náà ní irọ́ọ̀tì ẹni pé yẹn kọ̀fẹ́ ẹ̀sẹ̀ ni ó mérí bọ́nu gbogbo àtàkọ̀ yìí àyè sì tún ṣe sàrà ìwọ̀n á ní kọ́ máa búra kọ́ máa ṣe sàrà ẹ̀ẹ́ sàrà rẹ lè má padà wọn sùn pẹ̀lú búra tó ń búra nítorí pé àlìyàmínú gàmù wọn pe àlìyàmínú gàmù òun ní búra tó pé gbogbo ògbà báyìí wọn sábà yóò máa jábọ́ lẹ́nu ẹni kórókóró ìbúra yẹn kò ní kàfàrà ní ọlọ́run ni àfi kéèyàn túba lórí ẹ̀ ni wọ́n ti ń pè ní àlìyàmínú gàmù ìbúra tó ṣe pe yóò ti ẹni tí bá ń búra bẹ́ẹ̀ yóò ti ọ̀nù náà ni tí ò bá sin ọ lórí ẹ̀ àwọn mìíràn kan alifa wàláhì gbogbo àwọn oníṣẹ́ wọn lọ́pọ̀ jù lọ́dọ̀ wa ẹ jẹ́ àsòdodo fún wọn náà ìpè kínní yìí iye báyìí ni iye báyìí lówó sẹ́ wa yóò já wa jáde látàárọ̀ tí mo níyàwó ńlé tí mo lọ́mọ mo wá kó wa látàárọ̀ mo sùn sí ní pápápá ìrún nìkan ní gbé mi lọ ó rọ̀lẹ́ ní gbé ẹgbẹ́ má má mọ fẹ́ kọ́ lọ́wọ́ sẹ́mi lẹ́sẹ̀ dáadáa tó tọ́ ṣùgbọ́n dùgbà wo. ẹ bó ti bẹ́ẹ̀ lè ra kẹ́kẹ́ já ẹ ra kẹ́kẹ́ sí tó tọ́ a sì ṣẹ́ lára ẹ̀. Hmm, àwọn aráàlú ń bẹ ọmọ ń bẹ ń bẹ ìyàwó ń bẹ ń bẹ à. nítorí kéèyàn jàre àìnírówó náà àìnírówó jẹun lèyàn fi ń ṣiṣẹ́ téèyàn lè máa bẹ lọ́hùn sí pé tó ọlọ́run má jèbi ọ̀pá mi. èmi wá ṣiṣẹ́ ìdí alátàárọ̀ àwọn eléyàn bá ń ta àbá ṣe téèyàn bá tẹ́ra nǹkan ọ parí náà nìyẹn àwa náà ẹja yí padà àwa táwa máa ń gbé sí ọwọ́ fáwọn yẹn ẹja bẹ̀rù ọlọ́run ìwọ gẹ́ẹ̀sì mọ̀ fẹ́ ṣe wàhálà gbogbo tó ń láwùjọ àjọ ń kó bára wa báyìí náà àwa tá a fún gbogbo àjọ hẹra wa lè ni adẹ̀ máa da ní kọ̀ọ̀kan ní tí wọ́n náà bá ti pinnu lẹ́mí ẹ̀ yíké gbà mo ti lè rán èèyàn sẹ́yìn ó yẹ kẹ́nìyàn lè jẹ́ kó lè mú náà ó sá ní fámìlì lé ẹgbẹ́ wọn náà lọ́wọ́ adé bíi pé ọba ké sá àfa pé ká wá sí wá sí wọn lè sọ pé owó epo nìyí aga jẹsàkùnlá ọ̀tá jẹsàkùnlá ọ̀hẹ́rà à ẹ jẹ mo dùn yẹn dáadáa à òpònú ni ó lo bíi two hours bọ́yọ́lọ́ ọyọ́kadà ni àbíbí kan ni ó dẹ̀ dé pósí ọba ń sọ fún pé olówó olówó nígbẹ̀sẹ̀ rárá tẹ́lẹ̀ ṣé wá epo kogi ló ń lọ fótó ni bọ́ wá wá rẹ̀ tó ṣe kogi gbogbo kí ni èyí ká máa fọ̀rọ̀ wa wò ká máa yẹn máa dáadáa gbàdá fáamí bá ti wọ́n àgbà pé wọ́n ọyẹ kan lè sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ mọ́ tí ọyọ padà yọ lọ́pọ̀ àwọn tó bá ń tirẹ̀ ẹja bẹ̀rù ọlọ́run o torí pé kọ tí wọ́n bá padà sọ àwọn ẹni yẹn dà àwọn ni wọ́n padà fi gún wọn tí wọ́n bá ti di wọ́n bá sọ àtúntò àwọn ni wọ́n padà wà gún wọn tó bá yá wọ́n wà ní àwọn àbá wa náà ẹ̀ ti di alágbe gbóhùn náà wà òpó gbóhùn olùwákàtí méjì ó sì wo ojú rẹ̀ pé ọ̀dà bíi ojú yóò jojú àwọn tí máa ń wájú ojú ọjọ́ ọjọ́ yóò ti gbé àdúrà sí mi ọlọ́wọ́ kẹyìn ẹ̀ nílábùkún ẹ̀ níbi kíní à ní nǹkan ti sẹ́ni rẹ̀ wọ́n báyìí wọ́n ti mẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ kán náà àfa àwọn láwọn parí wá sí ọjà àwọn wọ̀ wá àwọn báyìí àwọn fẹ́ gbẹ̀rún márùn téèyàn wúlò lọ́wọ́ kékeré kí wọ́n sẹ̀ dá fífi náírà five naira wọ́n ti sọ́gbà dá lọ sóde àwọn ìyá ọ̀bọ̀ àwọn ọ̀bọ̀ kan sọ̀rọ̀ alọ́jọ́ wọn àwọn afa wa ń gbowó ṣùgbọ́n kì í owó náà dáradára máa ń kó òun làwọn máa ń gbà torí irú àwọn owó ní ọ̀ká ṣùgbọ́n owó gidi tó ṣe wípé ìwọ ni wọ́n lè mú wa ní bòńkẹ́lẹ́ owó tí ó tí ó tí ó wúlò tí ò ní jáde gan yá ó ti wá ṣẹlẹ̀ báyìí o ẹ ẹ ní fàfà lówó ni five naira tẹ́tẹ́ naira kálukọ́ bàbá lọ gá ah! àwọn àbá yìí gba kíísà lónìí ah, àtàwọn àbá tó ní ogun ọ̀nì náà wọ́n ń dára o wọ́n ah, gba kíísà òde òní yìí lágbára. tó torí bẹ́ẹ̀ sùúrù tó dájú òun ni sísúrú amaharimila kúrò níbi ìwọ ọlọ́run àwọn ìwọ ti pọ̀ ṣùgbọ́n bò lèyìn ó ti kẹ́mi kó mẹ́ ṣé agbègbè tóbìnrin ni káwí ni láwùjọ táwa bára wa yìí sẹ́wọ̀n fún gbàdánù kò sálá tó sọ̀rọ̀ níjọ́ kìíní àná wípé sinfani min ahli nar lam ara ahuma àwọn méjì kan wà mọ̀mọ́ ọ̀fẹ́ níná ni wọ́n bẹ̀t lọ́wọ́lọ́wọ́ báyìí ó ì táwa ti rí wọn àbáwò rí wọn nínú àwọn ẹ̀dá nẹ́bí ká ọkà nìsáàbù kàṣíyàsùn àríyàsùn mùmílàsùn máìlàsùn rọ̀ọ́sàhùnà ka asinimatil ma wọ́n ní àwọn obìnrin kan bẹ̀rẹ̀ pé wọ́n wọ sọ ṣùgbọ́n ìhòòhò wọn wà aṣọ mẹ́mẹ́ o bẹ̀sì ìhòòhò ni wọ́n wà àwọn ẹni tá máa fi. wọ́n tún máa mìíràn wọn ó lè dirun sugudu àwọn obìnrin wa náà jẹ́ asọ́ra o kéèyàn dirun sugudu sókè báyìí àbí kẹ́ ọ jẹ́gbẹ́ àbí kọ́ jẹ́ pàkọ́ àbí wájú gbogbo ẹ̀ pátá ní ọ̀tọ̀ náà àbí kò di pẹlẹbẹ àbí kò di pàtẹ́wọ́ àbí ìyá lámàlà ló dì ní àbí bàbá jẹ ẹlẹ́kọ̀ọ́ bí ojú ó sì ní pẹ̀lẹ́ kò di wẹ́ ọ̀rọ̀ àti pàpà fẹ́ kọ́ wẹ́ tí wọ́n máa bọ̀ fọ́ra dáadáa àti ìpínjọ́ tó ọba tu òun náà ní ọ̀bọ̀ tu ọ̀rọ̀ ayé rẹ̀ gbẹ́ ọ́ òun náà ni ọba ọtún. àyẹ̀wò sálá lòun ò tí ì rí wọn táwa ti rí wọn àbáwò rí wọn àwọn kan níbi òní mọ. nínú àwọn àwọn mọ̀hàrámọ́ọ̀dì tó yẹ pé èèyàn lè má sọ̀ra fún wọ́n dàda àfa mi bá rí tójú po kiri òun náà lè máa bọ́ tóbi lẹ́ẹ̀kẹ́ lè máa dé nǹkan bẹ́ẹ̀ o kódà mi sọ̀kálá níbi sọ́nù ìgbà wà mí wí ilé àná òhun náà fa iná òhun náà wà lẹ́hùn àwọn obìnrin dẹrẹ̀dẹ̀ yẹn tẹ́ bá ti wọ́n báyẹn máa fún wọn lépè ní tọ́rẹ́ ní èpè ní wọn. lánàá ọmọ kan kiri ọ̀gẹ̀dẹ̀ lọ́mọ ń sọ fún àfa àpètò ẹ wá wò ní sèyí. mo ń béèrè lọ́wọ́ àfa àpètò bóò la yẹ kó ṣe wọ aṣọ yìí náà láàdìrí torí ó fún pẹ́pẹ́pẹ́ yàní sadiyu nahid ibi báyìí náà ìyẹn náà yọ ọ́ta gbogbo ẹ̀ pátá pẹ́pẹ́pẹ́ ó sì wà á rẹ̀ sọ̀ yẹn balẹ̀ kọ̀kẹ́ sí kankan tó kù kó dàbí òtí ìborí tẹ́yẹ́yẹ́ kọ́kẹ́ jẹ́ ọ̀fẹ́ kọ́fẹ́ kọ́ máa so ìwọ̀n tí máa ń bẹ wájú lọ́dọ̀ obìnrin àti ohun tí ń bẹ lẹ́yìn lọ́dọ̀ obìnrin ó ti parí kárí pé bóò lè wọ́n ti á ṣe sùúrù kó bèrè téèyàn ní ní ìgbà téèyàn bá ti rírì kú yìí àsùúrù tó dáa jù rẹ̀ àbọ̀nẹ̀ táwọn èèyàn gbà rówó sí ó ti pọ̀ rẹpẹtẹ nígbà ah, á ọgbà ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn dùn tọ́ wú pẹ́pẹ́pẹ́ orí olórí ọ̀dà gbogbo ẹ̀fọ́ àlùmọ̀yéèmù kátà ti ṣàṣeyọrí kájọrò owó wọlé ẹ̀fọ́ àwọn tó ń lò gbèsè ayé bẹ́ẹ̀ pọ̀ orí olórí àfọmọlẹ́kún àfọmọlọ́mọlẹ́kún jayé tó ẹ̀fọ́ àwọn èèyàn sì máa ṣépè fún lẹ́kọ̀rọ̀ kò ní dá fún kò ní yẹ kí ló ṣe ẹ̀wò jàǹbá tó ṣe fún wa ni àwọn mọ̀hárìmù yìí tí yẹn bá tún lè ṣe sùúrù fún yẹn àfáà sùúrù tó dáa jù ni wọn ni wọn gbẹgbẹ aládọrọ alhassan albasri irú ọ̀rọ̀ yìí wọn lọ́rọ̀ Ọlọ́run tọlọ wọn sọ pé sàyínú bíi sọbúrì wa sọláàtì ẹ wá tìlẹ́yìn pẹ̀lú sùúrù àti irun kínkín wọn nítorí pé irun yìí mìíràn akibari làwọn alàtàbà ti fi àmọ́ òun ló tóbi jù nù nǹkan já tìlẹ́yìn téèyàn fi lè dúró ṣinṣin lórí àlámọ rẹ gẹ́gẹ́ bọ́lá wọn bá àlejò ọlásùn sọ wípé òtún ló máa ń hiya ilé kamínà ní kìtàbì wá kí mi sọláàtà iná sọláàtà tẹnha anilfàṣà ìwà lùmùnkárì wàlàdíkìrò ńlọ́ọ̀hì akíbarù wọ́n lọ́ọ̀hù yà lámùmá tẹ̀sùnà ọ̀hún. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة ọlọ́run ní ìrẹ́ ànẹ́bì ká ohun tí wọ́n fi ránṣẹ́ sí ẹ nínú tírà ọlọ́run ọba wa akémi sọ̀la kò sì kírun. Inna salata tanha 'anil fahsha'i wal munkar. torí irun yẹn òun ni wọ́n máa kọ̀ fún yẹn níbi ìwà àbàjẹ́ àti ohun tó kan ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. Sùmọ́ ká rántí ọlọ́run ọba yẹn ló fi ń tóbi jù ọlọ́run máa ń tẹ̀ sí. Ẹ̀rí irun téèyàn bá kí. Òun gẹ́ni oníjẹ́ kéèyàn sì bàjẹ́. Á rí pa sọ ohun tọ́jú ọrú ẹ̀ níjẹ̀jọ́ náà. Bó bá tiẹ̀ kún pé ìbẹ́yìn náà sì ń kírun. Ọ̀yẹ́ kí wọ́n kárò eléyìí mọ́ yín lọ́wọ́. Ìyẹn gẹ́ á sọ yẹn lára lọ́tọ̀. Béèyàn ò torí ọlọ́run, ìyẹn ò torí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ yẹn. Ìyẹn ò ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lọ parí. àmọ̀ ah, ah, pé yẹn tún lè nru yín rú nǹkan báyìí ah! ó ti ṣòro kéèyàn sọ pé ó ṣòro yẹn ó ti ṣòro. ọlọ́run wá sọ́bùrì wọn sọ láti. wọ́n sàyínú bíi sọ́bùrì wọn sọ láti. àníkẹ́ wá pẹ̀lú kẹ́ ẹ ṣe sùúrù nígbà ẹ ọba. wà iná alákàbí àti irun kẹsì tó máa kírun. wà iná alákàbí rọ́tún ilà àlánú kọ́ṣùrì. àti pé irun tá a wí làkàbí <clears throat> rọ̀tún nǹkan tó tóbi ni nǹkan tó wúwo ni ilà alálẹ́ kọ́ṣùrì àyàfi lọ́rùn àwọn ẹni tí wọ́n bá ń kọminú ọlọ́run ni ò wúwo fún ẹ̀rí àtàwọn ẹni tí wọ́n máa ń kọmi ní ọlọ́run ọba ni ò ní wúwo fún a sì lè sọ wípé àsọ́ọ̀lẹ̀ ẹ̀hún tó wúwo ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ nípa ìtàn kọ́rùn ọlọ́run ìwọ̀n kọ́ ọ̀rẹ́ lẹ́dínà ó tulẹ̀ ilmà wáyé lẹ́kùn sáwáàbù lọ́ọ̀yì ẹ̀rùn límọ́ ní àmọ́nà wà á nílò sọ́ọ̀lì ha wọ́n láyọ̀ lápọ̀ ha ẹ̀ lásọ̀ọ́dì ròdì. وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا. wọ́n la lè sọ wípé lákẹ̀bí ọ̀rọ̀ tún tí ọlọ́run ti sọ wípé àsọ́ọ̀lẹ̀ pé ká ṣe sùúrù ká wá tìlẹ́yìn pẹ̀lú sùúrù ká wá tìlẹ́yìn pẹ̀lú rùn kínkín àsọ́ọ̀lẹ̀ yẹn ìwọ̀n tó tóbi ni tàbí ká sọ wípé ìrùn yẹn ohun tó tóbi ni ṣùgbọ́n tá a bá sọ wípé àsọ́ọ̀lẹ̀ tó tóbi ni wọ́n nìyẹn náà jọrú ọ̀rọ̀ ọlọ́run tó sọ níbi ìtàn kọ́rùn wọn làwọn ẹni tí wọ́n nímọ̀ wọ́n sọ pé wáyé lágùn sàwábùláì nígbà tí wọ́n rí kọ́rùn tọ́bẹ̀rẹ̀ sí ní yọra nínú ọ̀ṣọ́ tí ń yọ fínkínfínkín àwọn olùmọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ yí eléyìí làgbà fúfú lásán ni sàwábùláì ọmọ àti fún yín ẹ̀sìn ọlọ́run ọba ló lóore jùlọ fẹ́ni tó bá nígbàgbọ́ tó ń ṣiṣẹ́ dáadáa wọn la yóò là kọ́ ha ìlà sọ dirun. wọn la yóò là kọ́ ha ìlà sọ dirun. ẹni tí wọn wá ṣe sùúrù àbí ẹni tí wọn wá gbàrú ọ̀rọ̀ tá a sọ yìí tí wọn gbàrú àsọlẹ̀ òun làwọn tó bá ní sùúrù. síkẹ́ à àti káfíńtà yé fáyé ni kọ́rù náà máa ń jí àlàfẹ́ bí ń gbádùn yìí o. ìyá ní jẹun wọ́n nírọ̀ iná ọlọ́run tún sọ nù àyà mi wípé wọ́n là tẹ́sẹ̀wé lè hasanatu wọ́n là sẹ́yìn àtọ̀dì àbílẹ̀tì hiya ahsan fàìdálẹ́dì bẹ́ẹ̀nà kàwọ́ bẹ́ẹ̀nà hu àdáwàtún ka annahu waliyun hamim. wọ́n là tẹ́sẹ̀wé lè hasanatu wọ́n là sẹ́yìn àtọ̀dì ìdẹ́fà àbílẹ̀tì hiya ahsan. wọ́n ní mẹ́yìn fi látẹ̀sítẹ́wìlì hasanẹ́tù dáadáa ọjọ́ àìdá ẹnìkan bá tiẹ̀ ṣàìdá sí ọ ẹ̀dùfà bíi lẹ́tí ìyá àṣà ń tọ́ dáa ni kí wọ́n fi rọ́pò فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. Tó bá di kó lọ wáyé bẹ́ẹ̀ tí ìmúra tí ń bẹ láàrin ìwà àtẹnìkan ka anahu waliyun hamim kí wọ́n dẹ̀ mú bí ọ̀rẹ́ ayò wọ́n máa lé ejò tiẹ̀ kí wọ́n máa lé kù sí ó di ẹ̀kọ́ rí nìyẹn ẹ̀wọ̀n kí mo ti sọ yìí pé orin tí wọ́n lọ fi ti mọ́mù ṣáàbìyàn àlérò fóun lónìí. ọ̀rọ̀ pé kọ́ni tó bílí kó tèmi ń zàmánì. وصنت نفسي عن الهوان خوفا من الناس أن يقولوا فضل فلان على فلان ما كنت عن ماله غنيا فلا أبالي إذا جفاني ومن رآني بعين نفسي رأيته بالذي رآني ومن رآني بعين سمي رأيته كامل الرآني wọ́n ní ìmọ̀mù sáfìhìn lónìí ṣùgbọ́n àlérò bẹ́ẹ̀ wọ́n ní kọ́ni àìsùn bíl fóòtì mínzàmánì mojú ayọ̀ ọkàn pẹ̀lú wọn oúnjẹ tí mo bá rí lásìkò mi wọ́n tún tún nẹ́fì ani la a waa ni. mwau sọ emi m kọ pere. ha o fami na nes ayiwo o n'o. mụ faya kaw ya ma sọ ipe. Adelowo fu laa ni? Ala fu laa ni? Nwoke Ọlatin bẹ́fu lagba dagba ni njẹ? Ọdụ e-lo ti gbọla yẹn. Onimọ-okuntu an mọlị ihe n'iya. ẹni tí mo bá rọ kó mi dúkìá rẹ̀ fọlá òbáálé ìdàjà fáání tó bá gọ̀ mí sí ìníkíà ọmọ ń rọ àání tí àyè ní nàkọsẹ ẹni ọba fojú àbùkù rí mi rọ àyètò owó nílẹ̀ ti rọ àání ìwọ́n obìnrin mi lèmi náà ọmọ rọ àání bí àyè ti mí ẹni ọba fojú tó pé wò mí rọ àyètò owó kámi ìlàlẹ́ mọ̀ àání àtọ̀ pé kò rí lẹ̀ pé wọ́n ṣàfihàn lọ́wọ́ n tó ṣe fún mi ní nsìn fún ààyọ ah, ọba fàyídà ìwọ sí dáadáa ẹrí abani wa ma yulaqqaha illa alladhina sabaru wa ma yulaqqaha illa dhu hazin azim. wa ma yulaqqaha illa alladhina sabaru. ọ̀sẹ̀ ni tí olùgbàlú ẹ̀ dídì kan lánàá mi àtọ̀rẹ́ mi kan. Ah wọ́n ní ọ̀sáàdì ó sọ̀rọ̀ ọ̀sẹ̀ o ìyàwó èèyàn ọ̀jẹ̀bi ọ̀jẹ̀bi báyìí nísìnyìnbọn ọmú agídí ìwọ gan ẹ lọ́yẹ kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ohun tó ṣe fún ọ kọ́ wá ní pé ọ̀gá ẹ lọ́sẹ̀ wàá pè tọ́wọ́ sọ fún pé sọ́ọ̀mù kọ́ jẹ̀bi mi ọ̀rọ̀ yìí ah! mo gbé kalẹ̀ ẹni ah! ó ní ọ̀sáàdì ó sọ̀rọ̀ ìmọ̀ọ́dún yẹn bá lè ṣe ọ̀dà ìmọ̀ sáà <laughs> lè rí ṣe báyìí àwọn olóògùn tá a ti sọ pé káwọn èèyàn sà tán sì sàáfin máa ń jẹ lọ́ọ́ sí ah! ọlọ́sọ̀rọ̀ ẹ̀ẹ́ ká máa gbìyànjú ẹ̀ lọ́dà jù ọjọ́ èmi o lẹ́nu ọgbọ́n àwọn ajẹ̀mí máa mẹ̀mí lẹ́bi pọ̀ náà àwọn obìnrin dáadáa ó yẹ máa bẹ àfáà mi já ah, ẹ má bínú ó kí n bá yín sọ̀rọ̀ mo ti bá yín sọ̀rọ̀ ẹ̀ ń mo ṣe yí kò kí n ṣe nígbà tó ń ṣe kọ́ńtà dín kọ́ wá sí

kódà àwọn èèyàn tún máa sọ fún pé ah ẹ̀sìn ẹ̀sìn fẹ́ fi àgọ̀ kún báyìí o. ṣèbáwò lẹ ló ṣe báyìí orí kọ́sọ́mà tí mo arajà lọ́dọ̀ ẹ má arajà lọ́dọ̀ rẹ ọjà rẹ ọ̀dà ni wọ́n bá tún mú lọ́rẹ̀ ọba rí nǹkan tí ń tà tí wò ni o tún mú yẹn lọ́bẹ̀. àbẹ̀ ah, wa wà fẹ́ ìdàrẹ́ yìí tí mo wá sọ fún yín. àyìn kò tẹ̀ wá ti pé kọ́sọ́mà yẹn lọ́wọ́ wí pé ọ̀rẹ́ yín tẹ̀ máa mú mi lọ́bẹ̀. ẹ lọ́jà ni ó sì ní gbọ́dọ̀ rà á lọ́dọ̀ yín pé ẹ dá ó tún wá wí kí ẹ wá ọwọ́ àti gbàtà yẹn tó wá ní ìdí ọjà tó ń ní ẹ tó àmúlò rẹ̀ àkọ́rọ́run o kò sẹ́ni tó lè gbarú nǹkan bẹ́ẹ̀ wọlé kéèyàn ṣàìdá kéèyàn ṣe dáadáa rọ́pò sí ilẹ̀ lẹ́dí iná sọ̀dọ̀rọ̀ àfàwọn tó bá ní sùúrù. wọ́n máa yọra pa ilà ìlú hazin azim. ilà ìlú hazin azim àfẹnití kò sẹ́ni ó lè gbarú ẹ̀ wọ́n ṣàìdá sí kó wá di dáadáa rọ́pò àfẹnudẹ́rẹ́ ǹjẹ́ rẹ bá tóbi o ìyẹn ni pé àsọ́ọ̀lẹ̀ yìí kò sẹ́ni tó lè gbà á wọlé jọ ń sòrò lọ àfẹnudẹ́rẹ́ ǹjẹ́ rẹ bá tóbi èyí yóò tí ì bá jẹ ọlọ́run ní wasta'inu bis-sabri was-salati àní ẹ wá tìlẹ́yìn pẹ̀lú sùúrù sùúrù nígbà tí mùsíbà bá ṣẹlẹ̀ sùúrù kúrò níbi ìyapa ọlọ́run sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́run ọba fa iná wọ́n sọ̀lá ẹ ti wáá tìlẹ́yìn pẹ̀lú rùn fa iná ha lákẹ́bí rọ̀tún kẹ́bí rọ̀tún níbẹ̀ àwọn ni mọ̀ṣákọ̀ tún tẹ̀kílà tún ilé koko kan ní tó wúwo ah, aláàlẹ́ àṣẹyìn àfàwọn tó ń páyà nìkan ló àwọn tó ń kọ́ nínú ọlọ́run tẹ̀rí ibùnà àbí tọ́lá látọ̀dọ̀ àdúlá ibùnà àbá àti rọ̀dí aláwọ̀ tààlà nìkan wọn ni alimusọ́dìkì nàbí mọ́ àzàlá àwọn tí wọ́n máa ń gba ohun tọ́lọ́run sọ̀kalẹ̀ kò sí ìfàyè nìkan so àwọn ẹni tó ti pé wọ́n máa ń gbà lódodo ohun tọ́lọ́run ọba àlekè ọlá sọ̀kalẹ̀ ọlọ́run ọba àlekè wa fẹ́ ròyìn àwọn káàṣìrìnà àlẹ́ káàṣìrìnà ọlọ́run fẹ́ ròyìn wọn ibi àlẹ́dínà yazunnuna annahum mulaqu rabbihim wa annahum إليه راجعون الذين يظنون أنهم múlákú rabbihim. àwọn ẹni tó ṣe yí pé wọ́n ń kọ́mínú ọlọ́run ọba tí wọ́n gba ọlọ́run ọba sọ̀kalẹ̀ lódodo tí wọ́n gbà gbọ́ òun làwọn ẹni tó ṣe pé wọ́n má mọ̀ dájú ẹ̀dó nù níbẹ̀ yẹn ẹ má súnmọ́ rẹ̀ sábà. àwọn òkèèrè ọba ṣe ń kọ́ kí gbogbo tó nù kí a bá àwọn ẹni tí wọ́n má mọ̀ dájú wípé àwọn pàdé ẹlẹ́dàá wọn wà á nà hàn ilẹ̀ yìí rọ́ọ̀jọ́ wọ́n dẹ̀ sì gbà yí fáwọn máa sẹ́rí sọ́dọ̀ ọlọ́run eléyìí jẹ́ ìparí ọ̀rọ̀ tó ṣáájú tọ́lọ́run sọ wípé wà inna ha lákẹ́bí rọ́tún ẹ̀là alálẹ́kọ̀ ṣẹ̀rìn. àwọn ẹni tí wọ́n páyọ̀ ọlọ́run yẹn àwọn nìyẹn àwọn ẹni tí wọ́n mọ̀ wípé mahshuruna ilayhi yawm al-qiyamah wọ́n á kó àwọn ọjọ́ sọ́dọ̀ ọlọ́run bá ń jẹ́ wọ́n á sẹ́rí àwọn sọ́dọ̀ ọlọ́run bá ń jẹ́ àti pé àwọn yẹn dẹ̀ ní rọ́ọ̀jì ẹ̀rúnà ìtumọ̀ rẹ̀ ní pé àwọn àlámọ̀rí wọn wọ́n gbà wípé ohun tó sẹ́rí sí bíi mọ́fẹ́ ọlọ́run ni ọlọ́run máa dájọ́ wọ́n bá ṣe wù ú níbẹ̀ pẹ̀lú dọ́gbandọ́gba ẹ̀rí nítorí ẹ̀ ló fi jáwé pé ńgbà tí àwọn ènìyàn tí wọ́n ti màmọ́ dájú pálíkì àmọ́ ń bẹ tí wọ́n ti màmọ́ dájú wípẹ̀sán ń bẹ ọ̀rọ̀rùn fún wọn láti máa tẹ̀lé tọ́lọ́run ọ̀rọ̀ fún ọ láti pa ìwà àbàjẹ́ tì wọ́n ní ọ̀rọ̀ tọ́lọ́ wọn sọ wípé yẹ́sùn nùnà anahun mùláfù rọ̀bìhìm wípé ìtumọ̀ rẹ̀ Ibn Jarir tọ́bárí wọ́n ní àlẹ́ àrọ́bù àwọn lárúbáwá kọ́dítù sàmìlìyẹ̀kínà zọ́nà wọ́n ní ohun tó jẹ́ àmọ̀dájú wọn lè pè é ní zọ́nù kéèyàn máa jẹ́ tàwọn oníkéwu àmọ̀dájú dẹ̀ ni wọ́n ṣàkù iyèméjì náà wọ́n á máa pè wọn náà ní zọ́nù wọ́n nírò ẹ̀ náà ni kí wọ́n pe azulumọ́tù kí wọ́n pe ní sódífàtù ọ̀dìyà òkan tún pe ní sódífàtù àti ẹgbẹ́ kìíní àtẹ̀gbẹ́ kejì náà ní tú. obìnrin wípé gbólóhùn zọ́nù a máa túmọ̀ yẹ̀kínù àmọ̀dájú gbólóhùn zọ́nù a máa túmọ̀ ṣẹ́kù iyèméjì bó ṣe já pé gbólóhùn sódífàtù a máa túmọ̀ zulumọ́tù òkùnkùn gbólóhùn sódífàtù a máa túmọ̀ ọ̀dìyà ìmọ́lẹ̀ ìyẹn wà bó ṣe já sí pé a lè sọ wípé sọ́ọ́rìkù ẹni tí ń sànú yẹn a lè pè ní sọ́ọ́rìkù ọwọ́ nídìí kan pariwo pẹ̀lú àánú sọ́ọ́rìkù láti ẹni tí ń wà ánú a lè pè ní sọ́ọ́rìkù àti ohun tọ́jọ́ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ tó pé àwọn lárúbáwá máa ń wí irú àwọn eléyẹn ní alfáàzì lè àdìdáàzì ọ̀rọ̀ tí máa ń túmọ̀ ojú àtẹ̀yìn word and opposite á tú ojú á tú ẹ̀yìn tá a bá sọ yìí pé zọ́nù ó lè túmọ̀ kí ni àlìyàkínú àmọ̀dájú tá a sọ yìí pé zọ́nù ó lè túmọ̀ kí ni iyèméjì nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba àlekè ọlátọ́wá sọ irú ẹ̀ náà tún ni tọ́lá wọn bá sọ pé wọ̀rọ̀ al-mujrimuna an-nara fazannu annahum waqi'uha. wọ̀rọ̀ al-mujrimuna an-nara fazannu annahum waqi'uha. wọ́n ní àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn criminals wọ́n á rí náà níjọ̀gbìn ní al-qiyamah fazannu àti sọ pé wọ́n ṣe méjì wọ́n á wá mọ̀mọ́ dájú pé annahum waqi'uha pé àwọn máa kó sínú náà ìkọ̀sọ́gbọ́n wọn lọ wà nù sọhí yípa lọ́wọ́ ọba àlekè ọlá yóò máa sọ fún ẹrú níjọ gbẹdà lọkẹyàmẹ ipe ìwọ ẹrú alámọ òzàwéjò ṣe ń fẹ́yàwó fún ọ láyé ni ṣe ń sàpọ́nlé rẹ ni. ṣé mi sì ṣe ẹ̀sìn àtẹlàkúnmí fún ọ ni láti máa gùn. wà á dáhù kàtàrù àti wàtàrù báyìí. ṣé mi sì fi ọ́ lẹ̀ lẹ́ni tí ń darí tí ń pẹ̀tẹ́pẹ̀ rẹ̀ tí ń wà níbi tí ó yóò wá dáhùn pé bẹ́ẹ̀ ni ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún mi. wọ́n lọ́lọ́run ọba àlekè ọlọ́run àwọn bàbá yìí pé. ṣé wọn náà sì máa mọ̀ dájú kọ́ pàdé mi ọlọ́run. yóò ní lérò bẹ́ẹ̀ o. ọlọ́run wa sọ báyìí pé. àlùdáàkà oníyẹ o èmi náà máa pa ọ́ sí máa gbàgbé ẹ bí wọn náà ti gbàgbé mi ọlọ́run dákun má jẹ́ apá ọ́ sí o ọlọ́run bá ti fà wá sí àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tí wọ́n kọjú dá nàìjíríà yìí ọlọ́run má jẹ́ àmọ́ nira ń bẹ́ o ọlọ́run má jẹ́ àmọ́ nira ń bẹ́ o dáadáa náà ní kọ́lọ́run ti fún wa o ọlọ́run dáàbò ẹ̀bùn wa o ṣe sọ wa o má jẹ́ àmọ́ wàhálà o má dààmú wa o má làálà ṣe wa o tó dáná àlámọ́rẹ́ ọlọ́run má jẹ́ ọ̀bàjẹ́ àlejò dáadáa ọlọ́run dákun ilé ìfọwọ́ ń pèyí. ìbéèrè fún àkọ́rọ̀ tí Thank you ẹ gbọ́ béèrè tó ní béèrè béèrè nínú àwọn obìnrin wọ́n lásọ pẹ́pẹ́pẹ́ táwọn obìnrin wọ̀ nísìn tó ṣe pé ọmọ máa fún mára bí àwọn ẹlẹ́ àwọn agbá ọgbẹ́ wọn wọlé àwọn míì tún tí wọ́n jáde báyìí o láṣẹ nínú ẹlẹ́ àwọn ẹlẹ́ ti kó sínú àwọn nìsáwò kàṣíyàs àwọn obìnrin dáná tó sáná sọ ẹni náà ni wọn òun ò dẹ̀ rí wọn àwa ti rí nìyẹn ìyẹn náà ti wà nú àwọn ènìyàn nìyẹn ẹni èpè dẹni ká sọ́ra tẹ́lí jìlì bá wo lè dọ̀tọ́ téèyàn ó jìyà lórí ẹ̀ ìyẹn aṣọ táwọn obìnrin wa ń ẹ̀ wọ́n bá lọ́pàá sọ

kó sì máa kín ìhun tẹ́ni ọba sì kín dáadáa kó máa sọ kín kó béèrè rẹ̀ kó kín pẹ̀lú má jẹ̀mọ́ ẹ̀ ó sì máa padà pa àwọn sí. wọ́n ní ọ gbogbo ẹni tó kò tẹ ọba ti lọ sókè kọ sọgbọn kan kọ sábùjá lọrùn ọpẹ wórówóró ni àfa àjàkùjàkù kan sọ fẹmi jọ kan pé gbàdá nẹbi tálákà ni mo gbé fún gbàgàdà ni ó ló sì lọ́tà nẹbi pé tí wọn náà bá lówó ń sìn ohun tó ń sọ fún mi jọ yẹn nìyẹn wọn ní tí wọn náà bá padà lówó ń sìn àyèsò lówó àbáṣùgbà àtòsí ọlọ́run lówó ra sọ́ńsìn bàrà wọn bù wá ó sì yẹ tàbí máa rìn balẹ̀ wọ́n ti ń sọ fún mi jọ yẹn ó ní tí wọ́n dẹ̀ bá padà lówó ti sòkòtò ẹ tó fò yẹn ó máa lọlẹ̀ tó bá yá ṣe ànẹ́bí aláìní ni mo gbọ́ ẹkún gbàgádá ń gòdì bẹ̀ yẹn mo rò bá yẹn gbogbo ẹni sòkòtò ẹ bá wọlé kò lè rọ́ọ̀nì àbákọ sọ́gbọ̀n kan tó fẹ́ dá sí lóòótọ́ tí gbàgbọ́ bá lo òkè jù òun ni kó dàrin ojúgun ṣùgbọ́n kọ́ kọjá kókó sẹ́ ó ti kọ́kọ́ ti sún nẹ̀rẹ́ yẹn ni pé kọ́kọ́ sí ẹ̀yìn kíni o àbí ẹ̀ kọ́kọ́ sí bìfọ́ òkè kókó sẹ́ kọ́ má yẹn ni wọ́n sì pé ọ̀bọ̀ sí òkè kókó sẹ̀ ìgbà yẹn ló ń tọ̀ rọwọ́ mú nígbàgbọ́ ẹ bá tún wá tọ́ bá tún ní mọ́ni ẹ bá jẹun sókè bí àtàwọn àfa wa nígbà yẹn ó lè dé àárín ojúgun ẹni bá tó sọ sálá ti sọ fọ́ọ̀tù láì fún ọmọ ọ̀rùn jọ̀gàn ìpè máa fà sókè ọba bèrè fún bolo ń gbé lọ ó ní láti ojúgun ni ìwé ẹni tó bá ti dì bẹ́ẹ̀ súnmọ́ ẹ ti ẹ ti jẹun sókè ni ó ti dàgbà wòlíì nìyẹn ẹ ọ̀pá àwọn tí wọ́n fi kọ àlùjọ ní oríṣiríṣi làwọn máa fi dì bẹ́ẹ̀ ti èyí tó ń ọ̀hún tó wọ́n lè rọ́nà ìgbégbá wọn àti sòkòtò wọlé ọ̀sọ́gbọ̀n kẹtọ́ fẹ́ dá sí. ọ̀bírọ̀ àwọn bá ti wá bí àwọn ọ̀gbìn àti ìdílé pé wọ́n ti kí ọdún wà ń kẹ́yìn òní. ìjọba bá bẹ̀ ní pé ká máa ṣàlàyé àwọn ẹ̀yẹ ọ̀rọ̀ bá yàtọ̀ lọ́wọ́ àwọn ọ̀gbìn ìdílé pé wọ́n ti mọ́ ọ̀gbìn àti ìdílé tètè wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe tó bá ti já àwọn àfáà yẹn ló sì wọn lọ́nà àwọn àfáà yẹn máa jẹ̀yà lọ́pọ̀ méjì àbẹ́ ti gẹ̀ẹ́tì bó ṣe wà ní sátìlì ahzab àwọn bàbá yẹn máa jẹ̀yà ìlọ́pọ̀ kan mo rò bó ti yé bẹ́ẹ̀ ni torí kẹbí rọ̀tún mi kàrá ìrìnsùn níbi lọ́rọ́ fi ṣòkòtò wọlé òfi wọlé nínú ẹ̀ṣẹ̀ ní